Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ti wà kí gbogbo ayé tó wà ọba tó máa máa bẹ nígbà tí ò sí ẹ̀dá kankan mọ́ kábíyọ́ ò sí Allahu akbar kabira jalla jalaluhu wal ikrami. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allahu subhanahu wa ta'ala tó ṣọ́ wa títí di àkókò yìí tó ṣọ́ wa títí di wákàtí yìí kò ń ṣe mímọ̀ ṣe wa bí ò bá jẹ́ àánú Allah subhanahu wa ta'ala lórí wa ọ̀pọ̀ lọ́jọ́ bí wa tí hàn sí láyé mọ́ àfihàn wọn àfi ń gbórúkọ Allah subhanahu wa ta'ala ga lórí wa ni lórí wa lórí ọmọ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ wa lórí àlàáfíà lórí ipe àwàláyé àwàláyé alihamudulilayi alihamudulilayi rabbil alamin èmi ṣe alihamudulilayi ti tèmi o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ tún máa wò mí létà tí ẹ̀rọ tí náà bá gba alihamudulilayi wípé ọpẹ́ ní fún ọlọ́run ọba ẹ jẹ́ ká táìpẹ́ síbẹ̀ ká gbé ọlọ́run ọba tóbi lórí gbogbo nǹkan ètà àfojúrí àtẹ́tà àfojúrí àbú ẹ̀ lórí wa lójú oorun ni tàbí lójú ayé alihamdulilayi rọbìlẹ̀ alami ṣé lórí òfurufú ni tàbí nílẹ̀ẹ́lẹ̀ èèyàn ló ń rìn lọ lórí títí pé ibi tó ti rìn lọ ni mọ́tò ti lọ bá ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ò ṣe tiwa bẹ́ẹ̀ ọ̀pọ̀ ní ọ̀rọ̀ coronavirus tó ti ba gbogbo ti ẹbí jẹ́ tó ti ba ti ara jẹ́ àtúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìpè kó jẹ́ ká nípìn nínú ẹ̀ kó ń ṣe mímọ̀ ṣe wa kò ń ṣe àdúrà tá a mọ̀ ṣe kò ń ṣe àwẹ̀ tá a mọ̀ gbà kò ń ṣe irun tá a mọ̀ kí bí ó bá jẹ́ àánú ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí èmi àti yín àwa bí àánú àwa bí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí àánú ẹ̀ kó dúró lórí wa kó má dúró lórí àwọn olólùfẹ́ wa kó má dúró lórí àwọn ọmọ wa ọlá títóbi ọlọ́run ọlá ìníkú ẹ̀ ọlá láhùlẹ̀wọ̀lá kù wọ́tẹ̀ ilà abẹ́là alẹ́ làzim a bẹ̀rẹ̀ ní orúkọ ọlọ́run Allahu subhanahu wa ta'ala wá ti ara Allahu subhanahu wa ta'ala kí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àtìgẹ́ ọ̀la ọlọ́run ọba kó lọ́ọ́ máa bá síwájú wa ọ̀gá wa ẹni tí ọlọ́run rán sí wa pé kó wá fi wá mọ̀nà àtúbọ̀tán oore náà kó wá jẹ́ ti orí kọ̀ọ̀kan èmi àti yín kí ọlọ́run wọlá gbígbà fún tí a fún kí ọlọ́run wọlá wípé la ilaha illallah Muhammadur rasulullah sallallahu alayhi wa sallam tó ń jáde ní ẹnu wa ní òrèkóòrè kí ọlọ́run wọ ọlá eléyìí kó ṣe àforíjì tó pọ̀ fún èmi àti yín kábàánú ọlọ́run ọba pàdé kábàánú èèyàn pàdé àárín àwa àti ọlọ́run aláṣubánu wa tààlà kó má bàjẹ́ kó má dàrú àárín àti àwa àtàwọn olólùfẹ́ wa kó má dàrú kó má bàjẹ́ gbogbo ilé tó ti ń tò àbí Allah subhanahu wa ta'ala kí ìbànújẹ́ kó má wọ̀bẹ̀ ilé tó wá kù díẹ̀ káàtó àbí Allah subhanahu wa ta'ala kó bá wa fi àdùn sí ọlá títóbi ọlá agbára ẹ̀ ọlá ìjẹ́kan ọlá àìníkù ẹ̀ ńlọlá ọlọ́wọ́lá kúwọ́tà ilà abilà alẹ́ làzim ìta fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní abẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run Allahu subhanahu wa ta'ala ó gbé ta máa wá sọ́ńbẹ̀ tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ kí ọlọ́run kó ṣe àforíjì fún wa ẹ̀yin tẹ́ máa gbọ́ wa tẹ̀yin tẹ́ máa wò wá abẹ́ Allahu subhanahu wa ta'ala kó má jẹ́ kẹ́ ẹ̀ ṣì wá gbọ́ káwa náà má wá ṣì wí kí ọlọ́run kó wá fi wá sí ojú ọ̀nà okò á ṣe ojú ọ̀nà àwọn ẹni àná bí òun ṣe ojú ọ̀nà àwọn tí ọlọ́run Allahu subhanahu wa ta'ala tó yọ́nú sí. Si ẹ mo kí gbogbo wa ní kí ọlá kí ọlá kí sẹ́mọ́ kíra wa lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlàáfíà mọ̀ ìkẹ́ assalamu alaikum warahmatulahi obarakatu gbogbo ẹ̀yin tẹ́ wish me happy birthday ní november last month because mi ò sí. ọlọ́run subhanahu wa ta'ala àwa ti ara ọlọ́run subhanahu wa ta'ala kí anábìwọ̀ ọmọ ọmọ kí ọmọdé mo kí àgbàlagbà wípé ẹ ṣe gan ni thank you thank you thank you thank you so much one love gbogbo lé jazakallahu khairan kọ́lọ́run ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo kàn ní kí n sáré pass message yẹn bẹ́ẹ̀ náà la máa fi àwọn nǹkan díẹ̀díẹ̀ ta ṣe ní nàìjíríà lórúkọ foundation wa a fi wọn wá létà bóyá láàrin méjì tá a bá ń bá ètò lọ a máa fi àkókò yìí náà fi kí àwọn àáfà wa àwọn ṣèkí wa àwọn ẹni àpọ́nlé wa kí ọlọ́run aláṣubánáwá tààlà aṣọ àpọ́nlé tọ́lọ́run ti fún ṣèkìwá náà kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́ kọ́lọ́run má jẹ́ kó fàya kọ́lọ́run má jẹ́ kó dàrú ẹni yìí ni wọ́n kọ́ má wàá dẹni ẹ̀tẹ́ wọ́n ti mọ̀ ọ́ ṣe wọ́n ti mọ̀ ọ́ sọ àìmọ̀ sọ mọ́ àìmọ̀ ṣe mọ́ kọ́lọ́run má kọ̀ díẹ̀ sí wọn kọ́mọráyé má fi wọ́n ṣe yẹ̀yẹ́ gbogbo ibi tí wọ́n á fọkàn re sí tó ń fọkàn re sí àbí Allah subhanahu wa ta'ala kó ṣíjú àánú wò wọ́n bẹ̀ kó gbé wọn débi gíga kí àwọn ọmọ náà kán tún wá jù wọn lọ nínú ọlá ńlá nínú ìfọkànbalẹ̀ látọrọ fún wọn ọlá títóbi ọlọ́run ọlá ìníkù ọlọ́run la fi ń bí ọlọ́run ọ̀làlá ọ̀làwàlà kò wọ́tẹ̀ ìlà abìlà àlìlàzim jẹ́sẹ́kẹ́lẹ́ òkèèrà nàáfà ẹ káàbọ̀ sórí ètò Dr. Zabby Talk Show ẹ adúpẹ́ pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ kí Allahu subhanahu wa ta'ala kó fi àpọ́nlé náà kó wá fi fún yín kó máa faṣọ àpọ́nlé yín ra ọlákun fàyàkùn ọláláhùlẹ̀wọ̀lákùn wọ́tà ìlàbìlà àlèlàzim máa fẹ́ kẹ́ fún wa ní prayer ní ṣókí ká wá lórí ká wá lọ gbé àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títòní Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Mo kí wa ní kìkì àlàáfíà ìkí ọlọ́run àánú ọlọ́run orí ajẹjẹ tán ọlọ́run kò mọ bá ẹnìkankan wa gbé mo kí gbogbo ojú tí ń wò wá mo sì kí gbogbo etí tí ń gbọ́ wa àti gbogbo etí tí ó padà tún mọ gbọ́ wa pé àánú ọlọ́run orí ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ tí ò ní dájú nígbà kankan tí ọlọ́run kò ṣọ̀dọ́dọ̀ ẹni kankan wa. twenty twenty ń lọ sópin ọlọ́mọdé àbálọ twenty twenty one ń dájú kọ wá ọlọ́run kó jẹ́ ó gbé ire wọlé kó jẹ́ kí ó gbé ọlá wọlé kó jẹ́ kó gbé àrísìkí wọlé gbogbo ń tá àwọn kan wípé lọ́dún tí gbogbo a wá ní twenty twenty twenty twenty one. ولا àti tóbi anábíwá muhammad sallallahu alayhi wa sallam alhaja wa náà tí wọ́n wá jẹ́ olóòtú fún dr zab foundation fún programu wa yìí ọlọ́run kò jọ wọ́n jàre àlékún àgbọ́yé àlékún ìfọkànbalẹ̀ fẹ́yẹ̀ fẹ́ ráyè tọ́lọ́run kọlọ́mbà ṣe pé gbogbo àwọn tí wọ́n wà nídìí ètò lápapọ̀ ọlọ́run kó wà pẹ̀lú ẹnì kankan àwọn aláàjì wa náà ọlọ́run kó wà pẹ̀lú àwọn náà gbogbo ẹni tí ó padà dára kò wọ́n wà lọ́kùnrin lóde ẹ̀rọ gbogbo fẹ́mi fẹ́ wa kọlọ́mbà wà fẹ́. والعامل يا الله àmìkún fàyàkùn ẹ ṣe gan ni sheik now kí la fẹ́ gbéyàwó lọ́jọ́ títí òní ọ̀rọ̀ náà ṣe pàtàkì fún ọmọdé bẹ́ẹ̀ náà ló ṣe pàtàkì fún àgbàlagbà especially ní ìlú wa ní ìlú nàìjíríà ta ti fẹ́ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò because ó kan ó kàn wá ní nàìjíríà bíi eighty percent ló fi kan àwa mùsùlùmí ní nàìjíríà ju àwa ta wà ní òkè òkun lọ because nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lórí nǹkan ta fẹ́ gbé yẹ̀wò yìí kò ì tí in short ten percent ẹ̀ ò ṣẹlẹ̀ ní bíbáyìí nǹkan tó bá dẹ̀ kàn wá ní nàìjíríà ó kan àwa ta wà ní òkè òkun náà ni ìrọ̀rùn eku òun náà ni ìrọ̀rùn ẹyẹ kí Allah subhanahu wa ta'ala ṣe dáadáa fún wa. now sheik tẹ́ ẹ bá gbàgbé lórí wípé kí ni táìtù nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní òun ni wípé lórí wípé a lọ sí Arabic school ní lọ́wọ́lọ́wọ́ tí Nàìjíríà wà yìí ìpalára wo ló ń fún àwa mùsùlùmí ṣó ń jẹ́ ká lọ síwájú ni tàbí ó fún wa ní ìfàsẹ́yìn láti lè jẹ́ pé kí èèyàn máa lo eight years seven years nílé kéwu ọ̀pọ̀lọpọ̀ tán wá ń lo àwọn nǹkan yìí ní nàìjíríà láì má lọ bóyá Cairo tàbọ́n lọ sí Dubai gbogbo ẹ̀ náà la máa mú ẹnu bà ṣé ìrọ̀rùn wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà nínú ẹ̀ ṣáwọn tó wà lẹ́yìn náà ti gbádùn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni tàbí nírú ayé tá a wà yìí at the moment bá ṣe wà yìí ṣó ìwà ó wà advisable wípé kọ́mọ má ní secondary school ọ̀ bóyá ó ní ìwé kékeré kan tó kà kán dẹ̀ mú láti pé bóyá ó ti ka primary six kó lọ sí ilé kéwú láti lè lọ lo seven years kó lọ lo eight years màá fẹ́ kẹ́ yànnàná púpọ̀ nínú ẹ̀ fún wa torí wípé àwọn nǹkan tá fẹ́ gbéyẹ̀wò yìí gan ọwọ́ yín ló wà ní Nàìjíríà torí pé kí ni mo fi ló wà lọ́wọ́ yín torí pé yín wà ní floor ẹ wà lórí floor gangan ẹ wà níbi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ a lè sọ wípé ojú yín tó gbogbo gbogbo kọ́nà ibi tí nǹkan yìí tó ti ń ṣẹlẹ̀ a máa lè rí a lot láti gbọ́ ní ẹnu yín lórí nǹkan báyìí kí láǹfààní tó wà ń bẹ kí ni disadvantage tó wà ń bẹ àti advantage tó wà nínú ọ̀rọ̀ yìí bisimilayi. Yeah. Eh, adá ọpẹ́ fún Ọlọ́run nípa tí ó lè tọ́jú sí ìlú ọpẹ́ tọ́pìkì wa tò níyì tọ́pìkì kan tí ó kẹnu tí n bá gbọ́yé ohun tí a fẹ́ mẹ́nu bùn náà ni pé eh, kíkọ́ èdè lágbáwá ní àgbà kí ni àǹfààní rẹ̀ àti lílo ọdún gbọọrọ nílé kéwù kí ni kéèké àti wípé ohun tí ẹkọ́nọ́mì nàìjíríà ń sọ yìí téèyàn bá ju ọmọ ọdún fún àmọye ọdún wọn á ń lo mọ́tà bí i abi ten years eleven years àbí fifteen years níbẹ̀ bí a ah, ṣé ìyẹn sì yẹn pò ọmọ yẹn báyẹn ọlọ́wọ́n bàtà alábàbà sọ̀rọ̀ nínú sọ́ọ̀ gbogbo ilé tẹ bá ń gbọ́ àwọn ṣèkìwà ẹ má bínú ṣe gbogbo ilé tẹ bá ń gbọ́ ṣèkìwà ẹ jẹ́ kí n rí yes or no bóyá ká sọ fún wọn pé kọ́ bá gbóhùn sókè díẹ̀ sí i tẹ bá ń gbọ́ wọn dáadáa please ẹ jẹ́ kí n rí yes ẹ jẹ́ ká rí no ẹ sista ẹ sista Mariam ẹ mọ́mì mi sista mi ẹ tẹ bá rí tẹ bá bá wa rí wípé ohun yẹn ó clear ẹ gbọ́ dáadáa please ẹ jẹ́ ká rí yes ẹ jẹ́ ká rí no bóyá a máa ní kán gbóhùn sókè díẹ̀ sí i mọ̀mọ́ òkọlà láti láti saudi salamu alaykum my sister now ẹ continue ṣe alájà oríyọmí salamu alaykum ẹ continue sir. suratu tauba aya one twenty two bada al-isti'adati wal basmala ọlọ́run bá wa sọ̀rọ̀ níbẹ̀ wípé wàmẹ̀ kánà mu'minuna liyanfiru khafatan fàlàwùlà náfàrà min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fid-din wa liyundhiru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun surat tauba aya one twenty ọlọ́run bá wa sọ̀rọ̀ ń bẹ̀ wípé àwọn mùmíní wọn ò gbọ́dọ̀ sùn kí wọ́n wá kọrí síbi kan náà nínú fámìlì kan náà gbogbo yín lápapọ̀ ẹ gbọ́dọ̀ sùn kẹ́ wá kọrí sí nìkan náà bí a bá ti rí lọ́ọ̀yà nínú yín yóò dá kí a rí dókítà nínú yín ká rí tíṣà nínú yín ká rí lẹ́kṣọ́rà nínú yín ká dẹ̀ tún rí business men and women nínú yín ọlọ́run ní ẹ gbọ́dọ̀ sùn kẹ́ ẹ kọrí sí nìkan náà tá a bá ń wòyìn àwọn sàábẹ́ àmàlẹ́dọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam a rí i pé onírànràn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ láàmú fi ròyìn oníkàlùkù wọn ń bẹ́nu wọn ẹni tí ń taṣọ ń bẹ́nu wọn ẹni tí ń jòkó ti ànábì tóun ń gba ẹ̀kọ́ tí ń túmọ̀ wípé ìyẹn ń kéwú nínú wọn ni Abu Hurairah radiyallahu ta'ala anhu òun máa ń jòkó ti ànábì ni a sì rí inú wọn ẹni tí wọ́n lọ sí di ọjà tiẹ̀ a sì rí inú wọn tó jẹ́ pé òun náà lọ di ọjà ṣáṣà ní nǹkan mi tóun náà mójútó a sì rí inú wọn tó jẹ́ pé tẹ bá wà lọ láàárọ̀ lọ́sàn lálẹ́ kò síbi tẹ́ ẹ ti ra tó kọjá nínú wọn ni Bilal tó jẹ́ ibi tá a bá wà lọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ inú mọ́sálásí láti bá àbí ilé rẹ̀ àní bábí láàrin ọjà gẹ́gẹ́ bí a ti mọ́ bá àwọn sàábé tó kù. ọlọ́run ní fàlàwọlá anáfàrà mi kó lè fi àmọ́ láàárín àwọn ìjọ kọ̀ọ̀kan yìí níbi tá a bá pín sí yìí min ntọ ifatun a gbọ́dọ̀ rí àwọn pati kan nìyàtọ̀ fọ́pọ̀ òfin díì tí wọ́n mọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ọlọ́run fi ayé àyíbára sọ wípé bó ti lè wù ọlọ́run kẹ́yìn tó nu fáwọn a gbọ́dọ̀ rí àwọn kan tí wọ́n kọ́ ìmọ̀ nípa ìsìn nígbà tá a bá ti rí àwọn kan kò jẹ́ ọ̀ranyàn fún gbogbo yín mọ́ àmọ́ tí a bá ti rí ẹnìkan kan nínú yín tó kọ́ mọ̀ nípa ìsìn ẹ̀ṣẹ̀ yóò wà lórí gbogbo yín wọ́n pe ìdájọ́ kan ní ìdájọ́ ọ̀ranyàn àmọ́ ọ̀ranyàn ni o àmọ́ ó jẹ́ fáàrìdòkè fáàyè tó jẹ́ pé tí a bá ti rí àwọn kan ṣe tún láti kọ́ ni kí gbogbo wa ṣe nínú ẹ̀ ní ká mọ bí wọ́n ti ń pín ogún ó jẹ́ ọ̀ranyàn àmọ́ ọ̀ranyàn tó jẹ́ ọ̀ranyàn tá a bá ti rí èèyàn tó mọ̀ kò jẹ́ ọ̀rọ̀ yẹn fún gbogbo wa mọ́ ká mọ̀ bá ti ń wẹ òkú ọ̀rọ̀ yẹn ni àmọ́ tá a bá ti ráwọn tí wọ́n mọ̀ nínú ẹbí ó lè má jẹ́ ọ̀rọ̀ yẹn fún gbogbo wa a ní sọ fẹ́ni tó ń lọ báǹkì àfẹ́ni tó ń ṣiṣẹ́ ká ní ìwọ́n náà fi yẹn lẹ̀ kọ́ wá kọ́ bá ṣe wẹ òkú lò àmọ́ tá a bá ti wá rí ẹnìkankan tó lè wẹ òkú yẹn tá a bá ti rí ẹnìkankan tó lè pín ogún tá a bá ti rí ẹnìkankan tó lè ká àlùkòrán tó lè tún wa ẹ̀ṣẹ̀ ti wà lórí gbogbo alápapọ̀ ló fi jẹ́ pé táwọn àfáà náà ń ṣe tí wọ́n lọ kọ́ mọ̀ nípa ìsìn yẹn ọ̀ràn ẹ̀yàn ni àmọ́ fárídùn kìfà iyò ni àwọn lágbára gbè ọ̀ràn ẹ̀yàn tí ò jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí gbogbo wa ó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lórí pátì ìzàkọ́mọ bí ilbad tí apá kan náà ọ̀ràn yẹn bá ti lè ṣe sàkọ́tà ìsìmọ̀ alẹ́ ìbàkì ẹ̀ṣẹ̀ yẹn ò sí lórí àwọn tó kù mọ́ àmọ́ ìrun kíkí ọ̀ràn ẹ̀yàn gbogbo wa ni ìrun kíkí ìyẹn náà pè ní fárídù àìní ọ̀ràn ẹ̀yàn oníkálukú ni ìrun kíkí ẹnìkan ò gbé òun ẹnìkan ààwẹ̀ ọ̀ràn ẹ̀yàn gbogbo wa ni zaka àwọn ọmọ yẹn gbogbo wa àmọ́ ká kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn ká mọ̀ nípa deeply ìmọ̀ ẹ̀sìn wa kì í ṣe ọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ apá àmọ́ ká mọ̀ wà kírun zaka tó ọ̀rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ gbogbo wa gbogbo wa lágbọ́dọ̀ mọ̀ yẹn kódà tó o bá mọ̀ wálé ríru kọ́ọ̀mọ̀ ohun ìdá ọjà léyìn àwọn ẹni wọn wá ṣe wá àti fáwọn ọ̀dọ́ wọn nígbà táwọn ọ̀dọ́ wọn bá padà sọ́dọ̀ wọn ní ọjà tẹ̀ ń tà ó lófin lọ́dọ̀ ọlọ́run ayé tẹ̀ ń gbé yìí ó o ọ̀run tẹ̀ wá bá a ti ń wá rèé o àwọn ẹ̀yẹn ni wọ́n máa ṣàlàyé fún wọn ẹ rí i pé kò sẹ́ni tí ó mọ̀ nípa islam ló tọ́ da ẹ̀ṣẹ̀ muhammad rasulullah ó dẹ̀ ní tí ò lọ́ọ́ lè kí ogun tó bá jẹ́ mùsùlùmí àmọ́ gbólóhùn yìí àfa tó bá kọ́ mọ̀ kéwù òun á tún mọ tó wà lábẹ́ gbólóhùn yẹn gẹ́gẹ́ yóò tún lè fọ́ sí wẹ̀wẹ̀ àmọ́ káwọn gbàgbé sóra tó táwọn àti àtàfọ́ àìtọ́nà fi dè wá lọ síbi ká lọ lè kéwù ká lọ kẹsì ọlọ́run ká gbé pátì ni kò sọ́ di ọ̀rọ̀ yẹn fún gbogbo wa pátì kan ni ọlọ́run bá pè bẹ́ẹ̀ pé káwọn kan ní kọ́ ṣàmójútó ìmọ̀ ẹ̀sìn nígbà tẹ́yìn bá ṣe tán tẹnu bá àwọn ẹnu máa ṣàlàyé ẹ̀ fún un. àmọ́ gẹ́gẹ́ bí òfin ọlọ́run gbogbo iṣẹ́ pátá tó bá lálùbáríkà tí èrò bá ti pọ̀ jù bẹ̀ tó bá ti di pé oníkálukú wá dà síbẹ̀ tí òun wá dà síbẹ̀ nǹkan mímọ́ wọn padà dé àlùbáríkà kìíní yẹn kù látàrí wípé bọ́ọ̀lù náà ṣe dá ayé ni wípé kò fẹ́ kí ayé ká sùn ká kọrí sí nǹkan tẹ́ ẹ bá ti wá kọ́ tẹ́ gbogbo gbóyún pátá ìdáná lẹ gúdù sí society ẹ bá padà collapse for example anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá débi ọ̀rọ̀ ìsìn tó máa pè wọlé lágbájá wọlé lágbájá wọlé nínú àwọn sábẹ́ tó bá débi ọ̀rọ̀ owó ànábì láwọn tí ó pè wọlé ànábì ó pè wọlé yẹn rè àwọn yẹn ń tajà ni tó bá débi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ó láwọn tànábì ó pè wọlé tó bá jẹ́ pé ànábì bá sọ fáwọn tí wọ́n tajà pé ẹ mọ̀ lọ tajà mọ́ ẹ mọ̀ ọ̀bọ̀ wá kéwú tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kéwú níjọ́ tó bá nídìí ẹni tí ó náwó ìyá owó jẹ wọ́n níwọ̀ ẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ ra kọ̀ǹga kan tí wọ́n ń fi ìyà jẹ àwọn mùsùlùmí lórí kọ̀ǹga látàrí pé sọ́wọ́n fẹ́ mú un báyìí yóò fún wọn ní condition condition tó ń gbé wọn lé lórí condition yóò ti le jù adájú wa wo àwọn sábẹ́ ẹ̀ pé ẹ dákun èwo ni yín yóò ra kọ̀ǹga yìí wọ́n wá wura wọn pé aláìní ni gbogbo wa ọ̀dọ̀ wa anábìyàn là ń wà àwọn táwọn wá jáde táwọn lọ wá owó àwọn Usman ló ra kànga yẹn fún wa ẹ̀rí pé Usman bóun náà ti jẹ́ sábẹ́ àmẹ́lùwà Muhammad tó sallallahu alaihi wasallam àmọ́ kì í ṣe pé bóyá àdìsí Usman pọ̀ àbí ọ̀rọ̀ Usman pọ̀ tí Usman mójútó lọ mójútó bísínẹ́sì àwọn kan bẹ́ẹ̀ náà sábẹ́ àdìsí pé kéwù yẹn làwọn mójútó nínú wọn Abdullahi bin Masoud bá ti ń kọ Kùránì àwọn yẹn lọ́mọ̀ nípa ẹ̀ Abdullahi bin Abbas àti Abu Hurairah àwọn yẹn fókọ̀sì lórí kéwù yẹn ká sọ pé àwọn yẹn lọlé kéwù ànábì débi pé àwọn àfáà kan máa ń sọ pé madrasatu nàbí ilé kéwù ànábì tó máa ń dárúkọ àwọn tí wọ́n kéwù lọ́dọ̀ ànábì wọ́n máa dárúkọ abdullahi abdul masoud wọ́n máa dárúkọ abdullahi abdul abbas wọ́n bẹ̀rẹ̀ sí ń dárúkọ wọn lọ àwọn kan sàábì tàbí ànábì àwọn sàábì ni wọ́n ọ̀dẹ́ pé sàábì kò ní sàábì o àmọ́ àlẹ́ táwọn kí ń dàbí alára nítorí pé tí wọ́n bá lọ mójútó ọ̀rọ̀ tó ń gbà yẹn tó bá nídìí owó ìyàmà. tá a bá tún rí ẹni tó lè kàwé nu fámìlì tóun bá kàwé níjọ́ tí oníkéwú bá ń wá ipò bí ipò yìí kó wá nì òun ni ó lè bá yín jà fún ipò yẹn pé ipò yín ni. lápèjúwe nísìn tá a bá kéwú tán nínú àwọn iṣẹ́ tó yẹ ká lè fi kéwú ká lè fi ṣe òun náà rí i pé ká lè wà ní bíábí ẹ́mbáàsì ìlú kan ká mọ̀ jẹ́ agbẹnusọ fún wọn lápèjúwe nísìn mo lè wà ní ẹ́mbáàsì Dubai àbí ẹmbásì nàìjíríà kí wá jẹ́ agbẹnusọ fún àwọn mùsùlùmí tó jẹ́ pé bí àwọn mùsùlùmí tó fẹ́ bá àwọn ará Dubai sọ̀rọ̀ àbí bí àwọn mùsùlùmí láti Dubai tó fẹ́ bá àwọn ará nàìjíríà sọ̀rọ̀ ní tí mo lè fi kéwìn yẹn ṣe ni ìgbà mo fi tú ayélujára Quran àbí ẹlẹ́ni tó bá lè sọ lábàá máa gbọ́ lábàá wọn bọ̀ kó tó dépò yẹn o lè fi ordinary kéwìn yẹn o lè fi dé ipò yẹn àfi kó o mọ ẹnìkan táwọn wà ní fídì yẹn àwọn lọ́mọ afa ìwọ́nú fídì yẹn òun ló fi jẹ́ pé ẹni tó bá ń kéwù kò gbọ́dọ̀ rọ́bìṣì ẹni tí ò kéwú pé ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú ẹkú ìyá ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú ẹkú ẹ̀sìn ọ̀nà nítorí pé ọlọ́run gan fún alárẹ̀ ó pè wá wípé pátì kan ni mo nídìí mẹ́ kò ṣe gbogbo ayé ni mo nídìí nídìí kéwú ẹni tí ọlọ́run ọba tààlà kórìíra anabi muhammad sallallahu alayhi wa sallam anabi wa muhammad tó sallallahu alayhi wa sallam àmọ́ kì ṣe pé bóyá ìpínlẹ̀ yẹn àlùfáà òun tó mọ̀ nǹkan pé tábà sọ pé ẹni tó mọ kéwù náà ànábì ò gbà lérò pé ẹni tó mọ kéwù ẹni tó nímọ̀ tó ṣà nímọ̀ tó lè tún ayé ṣe tó lè tún ara ẹ̀ ṣe tó lè tún ìlú ṣe al-alim ẹnì kejì ni al-muta'allim ẹni tó kẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà lọ́lá ànábì wa ní èèyàn ẹlẹ́ẹ̀kẹta bá lè pè ní èèyàn òun náà ni as-sa'ilu ẹni tí ó yẹ kòkò tí ń béèrè béèrè kódà kó mọ̀ ti ń béèrè nípa ìsìn bá ti ń béèrè nípa ìsìn èèyàn ni wọ́n náà ọlọ́run pàtàkì wọ́n náà kò tún béèrè yẹ̀kọ́nù bá nàbí ti sọnù pé èèyàn kọ́nù pé o gbọ́dọ̀ o gbọ́dọ̀ wà ní sáfù pé o lè jẹ́ àfà o lè kẹ́kọ̀ọ́ o tún wá lè béèrè ó dàtà bá sọ èyí tó bá kú jẹ́ káàtó ẹ̀yà àfà rẹ̀ dàbọ̀ ó ní kí n béèrè nǹkan báyìí lò tó bá ti ń béèrè ìwọ náà wà ní sáfù. náà mo ti wá ń ṣàlàyé ìbọ̀ nísìnyí pé ká kọ́ ìmọ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ló pè wá sí ànábì la ilaha illallah population tí wọ́n ń kọ́ ìmọ̀ ẹ̀sìn yẹn ó pọ̀ ibi táwa tí wàá fẹ́ lo ìmọ̀ ẹ̀sìn yẹn ó kéré population ta ti ń kọ́ ìmọ̀ ẹ̀sìn ó pọ̀ àmọ́ ibi tá a ti fẹ́ lò ó kéré wọ́n ti wá níbi tó lọ bẹ̀rẹ̀ pé ṣé ó lè affect economy wa àbí kò lè affect economy àbí ṣé ó advisable ní láì tá a lò lọ nísìnyí ojú mi tó nílẹ̀ Yorùbá níwọ̀nba wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń du ọmọ sílé kéwì sí náà àwọn náà ti ń jẹ́ kọ́ ọmọ parí secondary school òbí mi tó yẹ dáadáa pé ọlọ́sìn dáadáa níta àwọn ọmọ náà mọ gbé lọ́dọ̀ tèmi kò sì sí ọmọ kan tí ó wà á tí ó kóun fẹ́ kéwù táà ní gbọ́ pé bóyá ó ti parí secondary school àwọn mistake yẹn ti ṣẹlẹ̀ láwọn ọgbà kan tó yẹ pé wọ́n kàn máa mú ọmọ lẹ́yìn tó bá di mọ eré fọ apò bí fọ bọ́ọ̀lù wọ́n kàn máa mú ọkà máa jù sí ilé kéwù bọ́ láyé nìsín kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ àwọn òbí náà ti mọ̀ wípé language ta fi ń communicate all over the world òun náà ní english àwọn náà ti wá ń jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n gbọ́ kódà rí nínú àwọn àfáà kan tó yẹ pé ọmọ ẹ̀kọ́ ti máa bá yunifásitì lọ ìyá yóò ti máa dé bíi three hundred level kí wọ́n tó jù sí ilé ìkíw tí wọ́n bá jẹ́ kó affect ìmọ̀ tó máa fi gbé ayé kò sí ohun tí ó bú mẹ́kù dédé affect economy bọ̀ mistake kan táwọn míì máa ń ṣe ni pé ìmọ̀ ìsinmi kánikẹ́ ti mú ẹjùmọ̀ ayé lẹ̀ no ọlọ́run kankan fún aláàrẹ òfẹ́ kẹ́ ẹjùmọ̀ ayé lẹ̀ nítorí wípé tọ́lá bá fẹ́ ká jùmọ̀ ayé lẹ̀ kò ní sọ fún wa ní suratul juma ba'da al-isti'adati wal basmala wípé tẹ́ ẹ bá ti kírun tán ẹ fọ́n ká lórílẹ̀ fa idha qudiyati s-salat fantashiru fil ard ọlọ́ni ẹ fọ́n ká ẹ fọ́n ká lórílẹ̀ ọlọ́ni ẹ mọ wá wá fẹ́ kù ẹ mọ wá wá nínú ọlá ọlọ́run ẹ wá rí ìdíjà ẹ ọlọ́run ò níwọ̀n ìgbà tí o bá ti fi ìmọ̀ tó o bá ti fi affect ìmọ̀ tayé ìmọ̀ tayé ni nǹkan tí wàá mọ̀ ṣe ká mọ̀ fẹ́ ṣe ní nǹkan kan bóyá ohun tí wàá mọ̀ ṣe tí wàá mọ̀ fi owó lé san tí wàá mọ̀ ṣe tí wàá mọ̀ fi ojú bùkátà gbọ́ lórí ìyàwó lórí ọmọ ohun tí wàá mọ̀ ṣe tí wàá mọ̀ fi oúnjẹ jẹ tí wàá mọ̀ fi ráṣọ pààrọ̀ tó bá bá ìmọ̀ ẹ̀sìn débi pé bàbá wọ́n ti fi gbogbo àtàwákùlù ká gbé ara lé ọlọ́run lẹ́yìn ìgbà tá a níṣẹ́ àtàwákùlù ni ká mọ̀ wáṣẹ́ ká jòkó lẹ́gbẹ́ ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ islam ò fẹ́ bá wọn ló fi jẹ́ pé sẹ́yìn náà ó mọ̀kọ́ díẹ̀ láwùjọ àlá ni ó rí ọkùnrin kan mọ́sálásí tí ń tẹ́ wọ́n sọ́lọ́ ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lówó fún mọ́rùn ní arákùnrin lọ ṣiṣẹ́ lọ wà nǹkan ṣe sánmọ̀ kì í rọ owó òjò ní máa ó ṣe kẹ́kọ̀ọ́ gan ní kọ́lọ́ǹkọ̀ fún ẹ lówó ìyẹn ni mo rí níbi pé báwo yẹn ṣe ń dà sí ìdíkéwù náà kò tí ì lè kó aburú bá ẹkọ́nọ́mì wa kò tí ì lè kó aburú bá wa nítorí wípé lọ́pọ̀lọpọ̀ àwọn tèmi tèmi sì mọ̀ àmọ́ nípa àwọn náà fọwọ́ yẹpẹrẹ mú ìmọ̀ ti ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kódà òbí mi náà wà tẹ́lẹ̀ pé wọ́n bá ti ń bá tí wọ́n tẹ́tẹ́ parí kò ní sì parí lọ tí wọ́n ti mọ ṣẹ̀dáàmù ń parí ní kébà àbọ̀ sí skul ni ìbí náà tẹ́ àwọn òbí yẹn náà ti jẹ́ kí ní yẹn kó balance ibì kan tí mo kàn ṣe rí wípé a sì kù sí òun náà ni wípé ibi orientation tí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń lọ lé kí n tá a ní orientation wípé tó o bá ti lè lọ lé kéwú tí wọn náà bá ti jáde báyìí wọn náà gbọ́dọ̀ mọ owó agbádá wọn náà ti gbọ́dọ̀ mọ protest bá àtọrùn wọn náà ti gbọ́dọ̀ mọ ṣíṣe iṣẹ́ orientation yẹn nìkan ni mo sì rí pé ó lè kó aburú bá economy wa because a nílò àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tòun ti bẹ́ẹ̀ náà sì rèé ìkéwú yẹn ò ní kí wọ́n má ṣe nǹkan kan míì kódà dá ṣe nínú ọdẹ pébi ẹni tó supply nǹkan báwọn èèyàn tó supply aṣọ kódà nínú àwọn ìmáàmù wa mẹ́rin ìmáàmù ṣáfì ìmáàmù àǹbàlí gbogbo àwọn ìta mọ́ta pátá ẹ̀ rè tẹ bá kẹ́kọ̀ọ́ wọn dáadáa ẹ̀ rí i pé àwọn náà ń ṣe business normal ó lè jẹ́ pé wọ́n lè mọ̀ wá mọ́gbó wa o ó lè mọ̀ gbọ́ ọ̀kadà o àmọ́ wọ́n ṣe àwọn business tó make sense bí abẹ́ ká supply aṣọ ìpínyàn bá lọ lé kí ó tọ́ba lè máa fún wa ní orientation pé ọlọ́run ní máa ń pè èèyàn èyí táwa lọ ṣe yìí àwa lọ kọ́ èdè ni a dẹ̀ lọ kọ́ ìmọ̀ ni àmọ́ jíjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní máa ń pè èèyàn àwọn tí ọlọ́run bá pè kí wọ́n dúró sórí iṣẹ́ náà táwọn làwọn fẹ́ẹ́ fi nǹkan mìíràn kún wọn para wọn ni nítorí pé iṣẹ́ gan pọ̀ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ for example nísìnyí ewu bàbá wa lágbègbè Sheikh Abibullah báwọn làwọn ti fẹ́ mọ supply ẹyin báwọn fẹ́ mọ supply ìpínlẹ̀ kan wọ́n máa iṣẹ́ tó wà ní ọrùn wọn tó jẹ́ iṣẹ́ mọ́gàzì iṣẹ́ tó tóbi púpọ̀ ní tọ́ba láwọn parí lójú láàárọ̀ wọ́n tún máa ṣe nǹkan lọ́sàn-án wọ́n tún máa ṣe nǹkan míì ní alẹ́ bẹ́ẹ̀ náà níwọ̀ àwọn bàbá wa ìmọ̀mọ́ fà àwọn oníbíbí ìbáwọ̀ bàbá yẹn wọ́n tún wá láwọn ẹ̀sìn mọ̀ ṣe àwọn ẹ̀mọ́ lọ sọ̀rọ̀ láì ẹyin àwọn làwọn amúntò fúnra wọn nù wọ́n lè ní kọ́ńpìnì òkun ni wọ́n lè ní kọ́ńpìnì wọ́n lè ní kọ́ńpìnì òkun àwọn yẹn máa pè wọ́n lọ́sàn-án àwọn yẹn máa pè wọ́n láàárọ̀ àwọn yẹn máa pè wọ́n lóru àwọn ẹni yìí ọlọ́run pè wọ́n ọlọ́run sì gbéṣẹ́ fún wọn iṣẹ́ tó dẹ̀ gbélé wọn lọ́wọ́ ẹ̀ ó tó ní iṣẹ́ kẹ́nìkan kọ̀ọ̀tàn sọ pé iṣẹ́ wà nìyẹn kẹ́nìkan bá ti lè sọ bẹ́ẹ̀ ó ti lè yàrá ìgbà iṣẹ́ ni o iṣẹ́ tó gbé kí ni everyday àwọn yẹn máa ní activities kan ṣáà ni wọ́n dẹ̀ máa ní àwọn tó máa yọjú sí láti lè lọ tún ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ ṣe. àmọ́ ẹni wà ó jáde ní ìbọn náà ṣe pé kò tó báyẹn ọlọ́run fẹ́rẹ̀ pé níwọ̀nba bóyá láàárọ̀ akẹ́rọ̀ ìlọ́bìkan lẹ́yìn àárọ̀ ẹ̀ kò sí ọ̀dọ́ ìṣe lọ́tàn kò sí ọ̀dọ́ ìṣe lálẹ́ lábẹ́ bó ti wà tó kò sí ọ̀dọ́ ìṣe lọ́tàn kò sí ọ̀dọ́ ìṣe lálẹ́ ó lè bẹ̀rẹ̀ sí ní ṣe business ó lè bẹ̀rẹ̀ sí ní áàdì kankan kún kódà ó lè máa ṣe lẹ́sìn fáwọn ọmọ ó lè máa ṣe lé kí ó láàárọ̀ ó sì mọ̀ kọ́ àwọn ọmọ lẹ́sìn lọ́sàn-án tí ó jẹ́ lẹ́sìn níbi ìwé tí ó dẹ̀ mọ gbowó oṣù ẹ̀ àmọ́ táwọn bá jẹ́ àfáà tó ń kọ́ ọmọ ní kéwú láàárọ̀ tó ń ṣe lẹ́sìn lọ́sàn-án wọn ó kà á kún bíi pé kò serious nílẹ̀ Yorùbá yìí éèdè kò túmọ̀ kò serious orientation wípé tá a bá ti jáde a gbọ́dọ̀ mọ wọ nǹkan sọ́rùn a gbọ́dọ̀ mọ défìlà ńláńlá tá a dẹ̀ ní kọ́ọ̀mù ńláńlá tá a fẹ́ wọṣọ ńláńlá èyí jalè ńláńlá o ẹni tí ò ní kọ́ọ̀mù gidi ó lè fẹ́ gbélé gidi ó lè fẹ́ wọṣọ gidi ó lè fẹ́ wọ bàtà gidi irú ènìyàn ó máa padà mọ fọ́ọ̀jì àwọn nǹkan ńláńlá tẹ́ bá àwọn obìnrin níṣẹ́ bá béèrè àwọn obìnrin dìrẹ́tì bí àwọn èèyàn ṣe ń mẹ́sẹ̀jì wọn lórí Facebook lórí mídíà tọkàn bá lè sọ pé àwọn orí náà sí wọn tá réètì yẹn ti lágbára ju tẹ́mọ̀ pé á ó dà pé ọlọ kírètì iṣẹ́ fúnra wọn nígbà tẹ́ ẹ̀ kírètì iṣẹ́ fún wọn. orientation yẹn nìkan ni kódà kí àwọn èèyàn máa pọ̀ bẹ́ẹ̀ lọ nínú kéwú nísìn kó tún máa pọ̀ kó tún máa pọ̀ kò tí ì lè affect economy because ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà àwọn náà ti ń fi ọgbọ́n ṣe láyé lánàá ni ẹ lè ju ọmọ sí ilé kí ó tẹ́ pé twenty years mo lò lọ́dọ̀ àfáà mi nílùú báyìí fifty years mo lò nílé àfáà mi nílùú báyìí ìyẹn ò ṣẹlẹ̀ mọ́ nísìnyí àwọn ọmọ tó bá lo five years gẹ́gẹ́ kí ni àwọn ọmọ tá a tó wá ní wọ́n lo seven years eight years yìí àfà níbi tí mo ti sùn bẹ̀ ṣe eré ọ̀pọ̀lọpọ̀ wọn wà lè ké lónìí mọ́ wà lè ké lọ́tún láàrin ìmí ìtọ́ bá ka ẹjọ́ tó fi ọjọ́ tó fi lọ lè ké òpin ọdún kan ẹjọ́ tó fi lọ lè ké tó fi lọ lè ké ó pé kí ni nínú kíláàsì amaláwọn ọmọ fọ́ọ̀tì àwọn fọ́ọ̀tì yóò wá pé lájé ọkùnrin àtọ́ ṣìtì tọ́ ṣìtì kíláàsì fúnra wọn tọ́ bá ń ṣìtì pírẹ́sẹ̀ǹsì fúnra wọn tí àwọn kan bá wá lónìí báyìí àwọn kan bá wá lọ́la tó yẹ pé òǹkà yẹn ó wá pọ̀ jù tẹ́ máa nínú kíláàsì lọ́pọ̀lọpọ̀ ilé tó tó bá dé fọ́tì ni ẹ máa rí òǹkà thirty five àbí òǹkà thirty four àwọn kan tí wọ́n náà wá rèé tó wá lónìí kọ́ni máa wá lọ́la nítorí ẹ̀ka àwọn ọmọ yẹn náà fúnra lára wọn náà wọn ò lo gbogbo ọdún yẹn fún nílé kí o. alhamdulilayi eh, sheik mo fẹ́ kọ́ mi mo fẹ́ kọ́ mi bẹ́ẹ̀ yẹn because a ní láì má gbára wa ní àkókò mo ní àwọn questions kan bíbáyìí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín Now ṣé wà pẹ̀lú mi ṣá. mo wà pẹ̀lú mi wà pẹ̀lú mi. ok alihamdulilayi gbogbo àwa tí a wà lórí ètò wa pátápátá la kí láì má fi èèyàn kankan sílẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ kí mi happy birthday sista mi my blood sister bọ́láńlé nírùdín adéṣùwà assalamu alaikum god bless you sista adé adémi ọmọ ọmọ balógun assalamu alaikum gbogbo wa ni mo kí láì má fi èèyàn kankan sílẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí bá wa share please ẹ jẹ́ ká share nǹkan tó máa ṣe oníkálukú láǹfààní náà la máa ń gbéyẹ̀wò lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá tẹ like tẹ́ ẹ̀ tẹ love máa fàìn nìyẹn ẹ love ẹ tẹ like ẹ jẹ́ love ẹ jẹ́ ká rí like ó ń wa ní sign wípé okay ẹ ń communicate wa ẹ dẹ̀ ń wa lọ tá a bá ń rí wípé ẹ ọ̀fẹ́ ni ọ̀ọ́ni charge ẹni mọ̀ ni kò fún Facebook charge ní kọ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀yìn ọ̀fẹ́ ni ọ̀ọ́ni gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ alihamdulilayi rọbìlẹ alami ẹ̀yin tẹ́ bá ti ṣe ẹ jẹ́ kí n rí yes or no tẹ́ bá ti ṣe èmi ti ṣe ẹ ń bíbà yìí o now ẹ jẹ́ ká ṣe ẹ please ṣe ṣe ṣe ṣe ṣe now ẹ sheik mo máa ń gbọ́ ọ̀rọ̀ yìí àwọn àáfàá kan wà tó jẹ́ pé wọ́n máa ń sọ wípé àwọn lọ sílé kéwu eight years àwọn lọ sílé kéwu seven years wípé nǹkan tí táwọn lọ àwọn náà dúró bíi ẹni tó lọ sí ilé ẹ̀kọ́ dókítọ̀ tàbí ìwọ tó lọ fún ẹnjìníà ìwọ tó lọ sí ẹni nǹkan tó bá lọ wípé àwọn náà lọ bẹ́ẹ̀ náà làwọn náà ṣe lọ sí ilé ẹ̀kọ́ yẹn tó ń fira wọn sọ wípé òkè à ń kọ́ ọmọ ní kéwọ́ ń sìn ẹ má fojú pé bóyá àáfà wò mí wípé ojú ẹni àwọn most àwọn tá a dẹ̀ ń sọ yìí ọ̀ ní secondary school lọ́wọ́ ẹ̀ ọdún sáà gbọ́ tí mò ń sọ ń sìn nǹkan tí mo ń sọ nǹkan tí mo mọ̀ ni kò ní bóyá nǹkan tí mo kà tàbí nǹkan tí mo gbọ́ confam ni àwọn nǹkan yìí tó dẹ̀ máa ń dá wàhálà sílẹ̀ irú àwọn wàhálà tó máa ń dálẹ̀ ní society ni wípé ìlú ìlú òyìnbó lèmi ń sọ lọ́wọ́lọ́wọ́ lọ́rọ̀ tí mò ń sọ yìí o irú àwọn àfà yẹn tán ó pọ̀ ní ìlú òyìnbó tó bá jẹ́ wípé ó wà ní àsàlátù ẹni tó bá sọ pé òun á mọ kéwú tó tún wá ní tó tún ní ehm, tó tún ní kàríà kan lọ́wọ́ bóyá ẹnjìníà ni o bóyá dókítà ni o bóyá nọ́ọ̀sì ni tàbí nǹkan kan bọ́ ó ní méjèèjì lọ́wọ́ bọ́ eh, àwọn àwọn tó jẹ́ pé àwọn àáfàá yìí tó ń sọ pé àwọn lọ sílé kéwu eight years tí ò tiẹ̀ ní tí ò ní primary school certificate lọ́wọ́ a máa condemn àwọn yẹn wípé kí ni kí ni kí ni nǹkan náà kí ló ṣe nǹkan ayé ló ṣe most nǹkan tó dẹ̀ tún máa wà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ wọn máa ń takora wọn because a sọ wípé bóyá kéèyàn máa kéwú bọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbàlódé tàbí nǹkan tàbí báwo ni mi fẹ́ pò tẹ̀ òun náà ṣe pàtàkì gan ní àwùjọ by the time tó bá jẹ́ pé ìwọ tó bá most àwọn àsálàtù ní ọ̀pọ̀lọpọ̀ lóyìnbó àwọn nǹkan yìí dàrú àwọn most ìjọ because ẹni tó wá ó fẹ́ máa ó fẹ́ máa jọba wípé èmi mo lọ sílé kéwu ni ẹ̀yin ò bá jẹ́ anything tí ò bá òun kẹ jẹ́ ọ̀rọ̀ owó máa máa takora wọn pé àwọn yẹn máa wọ pé why tẹni yìí ń hùwà báyìí bọ̀ òun fẹ́ jọba lórí wọn wípé nǹkan tó òun gbé sọ́wọ́ yìí òun gangan lòun lè fi kọ́ yín òun lè òun lè òun lè fi wọ̀n lọ́nà ọ̀run or something like that ìyẹn ìkọ́ni yẹn ìkejì ni wípé wọ́n mọ wá sọ wípé òkè mo ti lọ sílé kéwu eight years mo ti lọ sílé kéwu seven years láì má ní secondary school certificate lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó bá dé ìlú òyìnbó á wá sọ wípé àwọn ò lè ṣiṣẹ́ mi ò lè ṣiṣẹ́ èmi rí èèyàn tó jẹ́ pé wọ́n wá iṣẹ́ fún wípé òun ò lè ṣiṣẹ́ that means ẹ jẹ́ kóun máa ṣe àwọn nǹkan tó wọ ọmọ ìjọba dá ẹ̀ láti máa yọ owó fún àǹfààní because òun jẹ́ àǹfààní tó máa wá jẹ́ wípé ẹ kóun wá láti wá ṣe prayer fún yín ẹ̀yin tẹ́ lọ ṣiṣẹ́ yẹn ẹ kàn láti yọ owó maintenance tó máa ṣe maintain ara òun ẹ kàn láti yọ sílẹ̀ fóun ni ẹ kọ́kọ́ bá a dáhùn méjì yẹn náà. ok alájà ṣẹ́rí ọlọ́run kí ó lé wa kún lábẹ́ ẹ̀sìn mo sọ lẹ́ẹ̀kan wípé orientation ta fẹ́ ṣe pàtàkì ní orientation wípé ìmọ̀ ti ọ̀run lásán ni màá wà mi ò ní wá ìmọ̀ tayé nítorí wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn ànábì kó àwọn kan ànábì wa ní kílẹ̀ yóò fi gbára yín lẹ̀ tábàdà ti kóyàn lẹ́gbàá yẹn ẹni ẹ fi nǹkan kan gbára yín lẹ̀ pé àwọn kan wá láwọn ò nǹkan kan ànábì wa tí wọ́n ń sọ èdè kan ànábì wa èdè tá ẹgbọ́ yìí náà ẹ kó àwọn mùsùlùmí lédè nítorí pé tábà dé àárín àwọn tí wọ́n gbọ́ èdè yẹn a lè communicate pẹ̀lú a lè rí wọn pè sínú ẹ̀sìn tẹ́ bá ti wá kọ́ mùsùlùmí twenty tẹ́ bá ti lè kọ́ ní èdè tí wọ́n kan tó bá lè kọ́ mùsùlùmí twenty lédè àti ìyànda ènìyàn ó ti free ara ènìyàn ń túwọ̀ yìí pé àwọn kan fi kíkọ́ yẹn ní èdè wọ́n lè fi free ara wọn lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam èdè tí wọ́n lè pè é èdè ayé ká sọ bẹ́ẹ̀ èdè yẹn ká gbé sípò bí èdè òyìnbó torí èdè òyìnbó òun pẹ́ dé èdè lábá aṣáájú èdè òyìnbó anabi dẹ̀ ní ẹ̀kọ́ kò dẹ̀ ní ìbá àti gbélé lábáwá èdè lábáwá náà ló ga gbogbo èdè wọ́n bá wọn dáṣà pé lẹ́yìn ìmọ̀ tá a ti mọ̀ yìí àwọn doctors àwọn kìíní yẹn ipò ayé lásán ní gbogbo ẹ̀ náà àwọn náà ní àǹfààní lápèjú ẹni sábà wọn wọ pléènì nísìn báyìlọ́ọ̀tì nísìn ẹni tó kọ́ ọmọ táyé òun yóò wà wá ìwọ tó sọ pé àbá àṣẹ ògiri aṣọ lè sọ pé kí tẹsíwájú náà mọ wà yín lọ àbí kò pàṣẹ pé pléènì kan mọ wà wá lọ ẹni tó nímọ̀ nípa kìíní yẹn ló máa wà wá tí nǹkan kan bá ṣe fóònù wa nísìnyí ẹni tó nímọ̀ nípa ìmọ̀tayé yìí ló lè tún ṣe tá a bá fẹ́ kọ́lé nísìnyí ẹni tó nímọ̀ nípa tayé yìí náà ló máa bá wa kọ́ ẹni tó kọ́ mọ̀ tayé náà ṣe pàtàkì bí àwọn táwọn kọ́ mọ̀ ẹ̀sìn náà ṣe ṣe pàtàkì orientation yẹn gbọ́dọ̀ balance má rí ẹni tí ò lè nímọ̀ nípa ẹ̀sìn má rí ẹni pé aláìní nǹkan ṣe bọ́lọ̀ ti dá ayé nìyẹn pé kẹ́nìkan nímọ̀ nípa ẹ̀sìn káwọn kan mọ̀ nímọ̀ nípa ẹ̀sìn tẹwárí ọ̀nà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ó kó sọ́nà èèyàn mọ ipò ara ṣẹ́rí èmi rè nísìnyí mi ò lè wọnú fídíò oníwèé anyhow tí a bá lè wọ fídíò oníwèé lecturer máa tó gbé káì mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́sọ̀ bá òun náà sọ yẹn mọ́sọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa kò ń gbà yẹn níjó ni èèyàn kan bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà ó wá jẹ́ òyìnbó ó wá ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi nípa fídíò tí mo ṣe wọ́n á sọ fún nípa fídíò yẹn what addiction ni wọ́n á sọ solution mo wá sọ wípé lára aburú porn addiction òun náà ni wípé ó máa ń ẹ̀rẹ̀ mọ̀ òyìnbó sábà ní tìjú pẹ̀lú yẹn òyìnbó la sọ̀rọ̀ bó ṣe sọ fún mi nìyẹn pé ohun tí mo sọ yẹn ṣé ó ní evidence lọ́dọ̀ àwọn oní health àwọn tí wọ́n nímọ̀ pa àlàáfíà ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣé ó ní evidence nílẹ̀ wọ́n dákẹ́ ó ní àwọn ọlọ́mọ yọ ọ̀rọ̀ wà tẹ́kẹ́ àwọn afá máa sọ àwọn religious leader máa sọ tẹ́ pé kò fẹsẹ̀ ẹni lẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ àlàáfíà n bá yàrá kí mo ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kó jẹ́ kí n nǹkan tí mo sọ yìí ìjọba sọ yìí ni àwọn pé kí n pé àwọn alọ́la àwọn onímọ̀ àlàáfíà wọn sọ pé fọ́dà ti ṣe mọ́ kó bá àlàáfíà yẹn táwọn adé ìdíwọ̀n kó mọ́ kó bá wọn dákẹ́ fún un. ṣé wàá rí èlú nínú àwọn bíi pé ó kàwé òtí túmọ̀ kó lè sọ̀rọ̀ nípa àlùkò wádà tàbí sí. òun ló wá nímọ̀ wá rẹ̀ àmọ́ wá fẹ́ tọwọ́ bọ kí ni àwọn náà lè ká ajá bá ti kù wá ní Yorùbá tó bá ti ṣe wá àti tó wá fún wáfà tó lọ lé tó bọ́ dé pé gbogbo ẹ̀ dákẹ́ ìyá èdè yẹn ó kọ́ èdè yẹn ó wá fi èdè yẹn tú èdè yẹn kò ẹ̀ kọ̀ kọ̀ ní pé ẹ̀wé àmọ́ kó ti mọ̀ wá rẹ̀ já alátẹ̀mí rẹ̀ èmi tó bá ti dé bí ọ̀rọ̀ òyìnbó àti ọ̀rọ̀ ẹ̀sìn níwọ̀nba a máa ṣàlàyé ẹ̀ fún ọ a máa ní ẹ̀sítẹ́tì ẹni tó lọ ọdún tó pọ̀ nǹkan tó kọ̀ lọ́dún níbẹ̀ ni tó lọ ọdún tó pọ̀ ń gbà mí náà wà bẹ́ẹ̀ pé kó mọ́ kẹ́kẹ́ òun náà fún ayé ìyá àwọn èèyàn pé kí ni ọdún tá a lò ọdún tó lò lè tí ò lójú tù nǹkan tó wọ́n tó fẹ́ lómi nìyẹn ẹni tí ò lọ́dún ara gan lè kéwù gan ó mọ nǹkan míì ju ẹni tó lòun lu ọdún tó pọ̀ yìí lọ àmọ́ tá a bá rí ẹni tó lu ọdún tó pọ̀ dáadáa tó dẹ̀ tó dẹ̀ mójútó ó yàtọ̀ gidigbe sí ẹni tó kàn sọ pé àwa náà lọ ṣùgbọ́n lọ fún wa lọ́lé ó yàtọ̀ gidigbe o ó yàtọ̀ gidigbe o nítorí pé kí ni ó fún kí nìyẹn ní complete attention òun dẹ̀ máa nímọ̀ nípa èdè pé èdè yìí tó bá lò báyìí ó tún máa túmọ̀ báyìí for example ní ti àbá àtẹ̀ńṣe wá ṣe jáfa tó máa ń ṣe wáàsí pẹ̀lú english àti kínní nígbà tó bá tú kínní ẹ̀ báyìí english yẹn tú òun náà wá tú bí english yẹn ti tú bẹ́ẹ̀ dẹ̀ nínú èdè yẹn gẹ́gẹ́ kò ń bẹ̀ èdè kìnnì èdè náà la lè fi tú èdè yẹn ẹ wò gbàgbé sábà ní ká fi english tú yorùbá wàhálà máa ṣẹlẹ̀ wọ́n àwọn sábà fi english tú proverbe yorùbá yẹn ẹ bá yí pé proverbe yẹn kò fi ń dùn lọ kò ní ní adùn lọ́tọ́ nítorí adùn yẹn gẹ́gẹ́ náà nígbà tó fi jẹ́ òwe yẹn igi gbogbo mọ́gbọ́n ni lójú bàbá tún ní sábà tún lédè òyìnbó báyẹn èdè òyìnbó yóò lè dojú yorùbá yẹn kẹjọ tó jẹ́ tilẹ̀ bọ̀dọ̀ tó bá rí bàbá àgbàlagbà tó gbé èdè yorùbá yẹn tó bá tù fún un la ìlà ìlà á gbádùn ẹ̀ ó máa gbádùn tó lóyìnbó náà àmọ́ máa yàtọ̀ síra wọn ní tí mo fẹ́ lò mẹ́ẹ̀ ni pé orientation wa kó balance oníwèé kóun náà ní good orientation nípa ẹni tó lo ọdún lè tó kọ́ máa rí nínú pé ah ìgbà tí wọ́n gbọ́ tí wọ́n mọ tó ń ṣe wọ́n á lo seven years ní ti lọ parí ló ti gba doctorate tó gba gbélé bẹ́ẹ̀ ni tó gbà yẹn a ní ìdí ẹjọ́ àgùdọ̀ àmọ́ ọdún tápà yẹn náà lò tó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn àdúgbò for example ṣé ẹ mọ̀ yí pé tẹ̀lé sí ìwé Quran àwọn tí àtọ́ fi tú Al-Quran tí n bá kó sí inú ìyá mi ní ká lọ pé mo mo ti bẹ ẹdun class gbogbo tí àtọ́ fi tú Quran tí bá kó sí ìyá mi ó máa gbà á pé pé gbogbo tí àyè pátá kò ní gba yàrá yìí ṣe máa rò tí àwa tọ́ fi tú Quran nìkan ni o tọ́ fi tú Quran nìkan ẹ lè ní wàá wà kó ká tí àtọ́ fi tú Quran méjì síra lóhùn lè tú kùránì àwọn àfa kan máa wá ka síra ó ní ẹ̀rọ tó fi tú kùránì ó lè ka mẹ́wàá èmi lè ka fifty èmi lè ka hundred yìí tó bá ka fifty tó ka hundred ẹ bẹ kóhùn tí mo bá yẹ tú kùránì ní ẹ̀rọ ara ìwé ẹnìyẹn ti yàtọ̀ sí ordinary post tó kàn ohun tí wọ́n fi pa á ní ẹyọ kan àbí ṣé wàá rí lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yálà pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn mo ti fẹ́ gbàgbé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn o lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn aláwọ̀ kan mo sáré yanjú yẹn ìgbà méjì ní ká ní good orientation ẹlẹ́ẹ̀kejì kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn náà ẹ sọ pa ẹ̀hẹ́n tó máa jòkó lẹ̀ kákan lóun fẹ́ mọ gba owó kó máa lóun ṣiṣẹ́ òun ti dàfà ṣe rí láìpẹ́ yìí àgbọ́yé wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan náà wípé láti ilé kéwù náà ni wọ́n ti jẹ́ tọ́pọ̀lọpọ̀ wá fìlà yìí pé tẹ bá ti kéwù tán kì nǹkan kan mọ́ àfáà ní bàbá ọba yes àmọ́ kó jẹ́ kí oníkálukú mọ àlàárẹ̀ ìgbé lágbájá ìwọ́n náà gbà tó wá lè bẹ̀rẹ̀ sí ìwọ̀nba náà ló mọ kínní mọ̀ tábà náà mọ ní iṣẹ́ fifty gbogbo wọn náà kọ́ ní kéwù yẹn yé bóyá bí ten àbí twenty ni wọ́n máa wà àti kéwù yẹn ò yé rárá tí kéwù yẹn yé tí ò yé rárá yẹn náà òun náà máa lò kólẹ̀ kó náà fẹ́ jòkó ẹ ṣeun ṣeun tó bá lábẹ́ jòkó ṣeun ṣeun ìtọ́lọ́run bá tún pè ó tún yàtọ̀ ọlọ́run tún wá pe ẹlòmíì rárá àwọn adé ìlú ìbẹ̀kú ẹ̀kọ́ tí wọ́n mọ̀ tó yàtọ̀ ṣiṣẹ́ láti rí mọ́ṣ tó bá rí mọ́ṣ á rí bi náwó sórí ẹ̀sìn ó lè ralẹ̀ ó lè kọ́lé fún mọ́sálásí òun kan tún lè polówó síláàmù jù báyìí lọ àwa ló ń ṣiṣẹ́ rárá irú ìyẹn tó wájú kó bá ń ṣe é ní kí ìbúra mi ti dé dáadáa bẹ́ẹ̀ ẹ má máa tọ́jú wa lò ìyẹn ò bá ṣẹ̀rí àsìláàmù lọ. àmọ́ tó yẹ kí ó ń ṣe láti lè fira jọra ẹ̀ nítorí wípé nígbà mí náà ń bẹ tó bá ti di pé àwọn àkàfà náà jọ ń pàdé níbi tá a ti jọ ń fọ tọ́ílẹ̀tì àní mọ ìyàgbọ́ àmọ́ wò nígbà mi bẹ̀ mo tún ti another view mo tún ti wò ó òun ló mọ́ mọ́ bá mi sáfún pé òun àtijọ́mọ́ òun káwọn ọmọ pàdé níbi ibi iṣẹ́ àmọ́ bí èèyàn ń ṣe ń ṣe kárí ni àfáà ni wà ọba ni wà ìyẹn ò bá ṣe wá sí láti lọ àmọ́ tó bá ṣe láti lè fi iyì kúnra ẹ̀ ó wà náà àfáà náà àfáà ìmọ̀mù mẹ́rin tó yẹ pé láyé lánàá ìmọ̀mù ìyẹn mọ́ ló ń taṣọ lọ́jà nígbà tó wá di àfáà gà wàá taṣọ lọ́jà rẹ̀ ó ní torí kí ni òun ò fẹ́ kí àwọn èèyàn kàn máa pàdé òun lọ́jà ilé àwọn kódà abubakar ibodi aláwọ tààlà ni sábẹ anabi wa muhammad sallallahu alaihi wa sallam abubakar yìí máa ń taṣọ abubakar yìí máa ń taṣọ lọjà nígbà tó jẹ kàlífà kan báyìí abubakar yìí bá gbé aṣọ ọjọ́ kejì bá fẹ́ lọ taṣọ làwọn jẹmọ mùsùlùmí bá ní à ah, ni à ah, kò pọn wa lé kí wọn wá rí olórí wa kó máa taṣọ lọjà ó tààbù wa olórí àwọn mùsùlùmí kó máa taṣọ lọjà abubakar yìí ní aṣọ lèmi fi ń jẹun o ṣe ẹ mọ̀ sanwó mi àyíbò mo níyàwó lọ́mọ o mi ò dẹ̀ lè múnú owó yín owó yín owó tọ́lọ̀ nìyẹn ọba tó dà á mọ gbọ́ bùkátà rẹ̀ àtúnjẹ rẹ̀ àti owó ilé rẹ̀ àti owó tí wàá mọ ná lórí àwọn ìyàwó rẹ̀ á mọ̀ fi sí ẹ̀ ẹ mọ̀ wípé ọba kárìrì aṣíwájú wa ni àwòkọ́ṣe wa ló jẹ́ ẹ̀ tẹ́lẹ̀ máa lé òun òṣìṣẹ́ tí ò bá ti sọ́ sọ kárí mi ẹni tó bá lè sọ pé à àwa náà lọ lé kéwù tí ò bá ti sọ́ sọ ó fẹ́ fi yẹ̀yẹ́ oníkéwù òun tí wàá ti sọ pé sọ pé ó fẹ́ fi yẹ̀yẹ́ oníwèé èkó sí tó bá yẹ pé àwọn méjì bá ti wá ń sọ láti yẹ̀yẹ́ ara wọn àwọn méjì pátá lọ́wọ́ bá yẹ̀yẹ́ ọlọ́run fẹ́ràn wọn kò fẹ́ràn oníkéwú tó yẹ̀yẹ́ oníwèé kò fẹ́ràn oníwèé tó náwó àtọ́tẹ́ àwọn eléyìí just ordinary arabic ordinary arabic báwo arabic ti dé nísìnyí wọn sí lọ́la tí wọ́n bí òyìnbó ọlá tó kó yàjẹ́ arabic ni pé wọ́n jẹ́ kí investment wọ́n jẹ́ kó pọ̀ lọ́ndà language yẹn wọ́n jẹ́ kí industries wọ́n jẹ́ kó pọ̀ lọ́ndà language yẹn ẹ mọ̀ nísìnyí ẹ fẹ́ ṣe bàtà àtàrí made in Italy lábẹ́ ìdíje nìkan gbogbo àwọn ìlú ìlú èdè òyìnbó àwọn ní àwọn ìtajà tí wọ́n láwọn nǹkan tí wọ́n ń create síta tí wọ́n ń push síta lẹ́pẹ́ tó bá tilẹ̀ wọ pluralism ẹ jẹ́ mùsùlùmí ṣe ẹ̀lọ́ amẹ́ríkà ẹ bá jẹ́ mùsùlùmí ṣe máa lọ uk ẹ bá jẹ́ mùsùlùmí máa lọ ẹ máa ṣáà lo àwọn olùdó ẹgbẹ́ ìlú òyìnbó àwọn ẹ̀dẹ̀ fún oníṣẹ́ ẹ bá dé lo àwọn lágbára àwọn òyìnbó fún wa ṣe pọ̀ ẹ bá dé sáwọ́dún ní ìṣiṣẹ́ tó lè fún yàn kò dúró dábì iṣẹ́ ọmọ ọ̀dọ̀ àbáwọn iṣẹ́ kìnnì àwọn òní sábà láwọn iṣẹ́ tó bá wọn. débi báwa táà ń kéwù tó báyìí fáwọn náà bá tún fàyè gba ṣíṣe bí wọn bá kéwú tán nǹkan fún mi wà bẹ́ẹ̀ bí wọn bá fi tàbí bẹ́ẹ̀ ti sàlẹ̀ bí wọn bá fi bá fi bẹ̀rẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n máa bẹ̀ ẹ́ àwa náà máa ní opportunity because language is language àti tó dẹ̀ ti láwùjọ sẹ́yìn padà kò kọjá pé kò sí investment gbogbo ọpátá àfa yẹn orientation wọn ti jẹ́ kí ó dúró lórí ẹ̀sìn nìkan ìrun àwẹ̀ gbàgá ìrun àwẹ̀ gbàgá lóko wọn wá gbé orientation wọn sí di ká dá nǹkan kan lẹ̀ wọ́n bá dẹ̀ dá lẹ̀ fún wa ẹ̀wọ̀n kò sí pé bí ẹ kò sí pé ẹ bá ẹ bá parí nísìnyí ẹ lọ máa ṣe bàtà mẹ bí ẹ bá kàwé tán nísìnyí tó bá mú ìṣọ́ tó dáa nísìnyí ó lè máa lọ ṣe shoemaking ní amẹ́ríkà ó lè máa lọ ṣe makeup artist ní london ó lè máa lọ ṣe tẹ́lifíṣọ́nù ó lè máa ṣe ní canada tó bá ti mọ̀ ṣe ó lè gbé wọ́bẹ̀ but nísìnyí táwa bá kéwọ́ dání nìyẹn o lè mú sàgbéyìí kéwọ́ yẹn o wa pẹ̀lú iṣẹ́ kan tó kọ́ o lè mú wọ́ọ̀lù kankan kó ẹ̀yìn kí ṣe bí hmm. òun náà dé èdè kẹtẹ pé kò tẹ wá wọ èdè ayé ló yẹ kó náà jẹ pé èdè ẹsìn ló yẹ kó jẹ èdè ayé bọ̀ wọ́n ṣe mistake wọ́n padà lọ yọ wọ́n yọ kó lára ayé yẹn wọ́n sọ di èdè ẹsìn nìkan léyìí tó yẹ kó gbẹ ó yẹ kó jẹ lugatu di wal hayat èdè ẹsìn àti èdè ayé alihamdulilayi alihamdulilayi rabbil alamin ẹ ká tó lọ sí question kejì ẹ in short tẹ bá ní any question ẹ lè type ẹ fún wa ká béèrè lọ́wọ́ àwọn sheik eh, mo ì ní question bíi méjì tí mo fẹ́ béèrè bọ́ ká tó lọ sórí question kejì yẹn màá fẹ́ jẹ́ kí a ṣó àwọn bí òjú fídíò ẹyọ kan nínú àwọn nǹkan tí a ṣe nígbà tí a lọ fún trip nàìjíríà tá a lọ fún kínní charity wa náà a lọ fọ́ọ̀lìdè bẹ́ẹ̀ náà la mú ti ọ̀rọ̀ ti charity náà mọ́ bóyá tí ẹnjìníà tẹ́ bá lè jẹ́ kí a wo ẹyọ kan nínú ẹ̀ ká fi ká fi wọn àwọn eh, àwọn aráalé àwọn tí ó ń ṣe agbátẹrù ètò yìí náà tó jẹ́ wípé eh, ọ̀n jẹ́ kó sú wa ọ̀n jẹ́ kó rẹ̀ wá gbogbo àwọn tó ń fún wa ní support lórí aṣọ bàtà eh, owó nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn a dúpẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala now ṣe fẹ́ fún ní volume ni. Uh, without taking our time this is our beneficiary her name is Lawal Hidayat she's the one that is receiving this um, sewing machine may Allah make it a beneficial one for her. So, ever bá a On behalf of Zabi Lifesaver Foundation, we are presenting this to you. So on behalf of Zabi Lifesaver Foundation, we can thank the whole house. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My name is Lawa Lidaya, which is Sabi Lifesaver, presenting this machine for me. I'm so grateful. May the Almighty Allah subhanahu wa ta'ala protect you always and guide you always. May the Almighty Allah subhanahu wa ta'ala bless you all and bless your family all. May you not lack anything in terms of money, in terms of wealth, and in terms of health. Thank you very much. Now, Alhamdulillah, Rabbil Alamin. Eh, ibẹ̀ yẹn wà òkè yẹn wà òkè náà ṣé rírú ọmọ yìí ń sìn ó ń lọ sí school bẹ́ẹ̀ náà dẹ̀ ló ń lọ sí ilé ìkọ́ṣẹ́ mọ́ṣáláà tabarakàlà ó jẹ́ ọmọ tí ọlọ́run tún jẹ́ kí ara ẹ̀ kó tó wá balẹ̀ kó tó di wípé a fún ní machine yìí a ti ṣe ìwádìí adẹ̀ ti ẹni tó ti wà nínú list wa ní ọjọ́ tó ti pẹ́ ni láti true ìyá ẹ̀ because ìyá ẹ̀ ló ń gbọ́ bùkátà lórí àwọn bíi mẹ́rin bóyá mẹ́rin ọ̀ márùn ni wọ́n mi ò rántí mọ́ kó tó di wípé àwa rí ipò nínú èyí tó jẹ́ first born yìí tá dẹ̀ rí wípé ó ń ṣakitiyan lórí ọ̀rọ̀ wípé covid nineteen ó wà yìí wọ́n daṣẹ́lẹ̀ kò sí school láti lọ kò sí nǹkan kan láti gbèyàn dìde láti lọ sí ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ náà wípé ṣé ọmọ yìí ṣó ti tó yọ̀ǹda láti lè jẹ́ pòkè òun náà lè máa rán aṣọ tí a yọ̀ǹda lọ́wọ́ ọ̀gá ẹ̀ tọ́gá ẹ̀ ní anything tá a bá lè fi ran ọmọ yìí lọ́wọ́ ó jẹ́ ọmọ tó jẹ́ wípé ó mọ nǹkan tó ń ṣe pẹ̀lú bó ṣe wà yẹn ó sì ń lọ sí school wọ́n dẹ̀ ti ń gbé aṣọ fún tó ì lè máa ran from there ó máa jẹ́ pé ó máa máa ran àwọn òbí ẹ̀ lọ́wọ́ bí òjọ́jọ́ two hundred naira ọjọ́ five hundred tóun náà bá rí láti bẹ̀ lọ abẹ ọlọ́run aláṣubánáwá tàhálà kó bá wa gbé ọwọ́ ẹbí náà sókè. Okay gbogbo ibi tí ọ̀rọ̀ owó machine náà tó fi wá di odindi tó fi dé ọwọ́ tiẹ̀ náà abiola Allahu subhanahu wa ta'ala kó má jẹ́ kọ́wọ́ wá kan ìsàlẹ̀ àpò gbogbo àwọn tó ń ṣe agbátẹrù nínú ètò charity Zabby Life Saver Foundation yìí náà abẹ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ ká ìrandíran ọmọ tiwa náà kó má gbégbá bára kọ́lọ́run gbé ọwọ́ gbogbo wa sókè ọlá títóbi ọlọ́run ọlá ìjẹ́kan ṣoṣo ọlá láhùláwàlá kúwọ́tà ilá abẹ́lá alẹ́lázim now lórí irú nǹkan báyìí nsìn ọ̀rọ̀ ilé kéwú là ń sọ wípé lórí ọ̀rọ̀ lo eight years lo nine years ṣé ó dáa láti lè lọ́ọ́ máa níbi condition tí nàìjíríà wà gangan gangan nsìn ọmọ tó bá fẹ́ lọ sílé kéwú irú èjì wo ló ti lè lọ sílé ló lè lọ sílé kéwú ìyẹn gangan ló yẹ kó jẹ́ wípé priority nsìn irú ẹ̀kọ́ wo ló ti kọ́ torí wípé kí ni àáfà tí tẹ́ bá máa wọ ilé kọ̀ọ̀kan ní especially nílẹ̀ Yorùbá ẹ máa rí wípé tẹ́ bá ra àáfà méjì àwọn kan gan nínú ìdílé wọn gan wọ́n lè dárúkọ àáfà bíi mẹ́fà bíi márùn gan tó dẹ̀ jẹ́ wípé iṣẹ́ àáfà gangan gangan ló wá ń ṣe àáfà tí wàá di competition bí ìgbà táwọn tó ń ta aṣọ lókè àárín ń sìn tàbáwọn tó ń ta nǹkan ní balógun tó fi ń ṣe competition èmi rí èèyàn tó jẹ́ wípé ó béèrè lọ́wọ́ ẹ̀ wípé òkè kí ni ẹ̀ kí ló fẹ́ ṣe ọ̀rọ̀ last week ni mò ń sọ fún yín yìí tí mo wà ní Naija ó lóun ò ṣiṣẹ́ ó ní because iṣẹ́ àáfà lòun lọ òun lọ sí school ni nǹkan tí mo ṣe ní much interest lórí tọ́pìkì gangan gangan nìyẹn wípé òun lọ sí òun lọ òun lọ kọ́ kéwú fún bóyá six years àbí nǹkan kan ló pé ó kì í ṣe òun gangan ló fẹ́ ṣe kò ní ṣe ọwọ́ kankan kò ní single bọ́n ṣe lè mú òwú pẹ̀lú abẹ́rẹ́ papọ̀ anẹ́ni yìí dẹ̀ ń fẹsẹ̀ gbálẹ̀ kákàkiri from there kí lè rò pé ó máa hẹ̀ǹdì irú wọn tírú gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ ní situation tí nàìjíríà wà and kí ni help tí àwa mùsùlùmí eh, salamu aleykum mo ń bọ̀ o help wo ni àwa mùsùlùmí gangan ìrànlọ́wọ́ wo gan la rí ṣe fúnra wa tẹ bá gbé àwọn mùsùlùmí nàìjíríà àti kìrìsìtẹ́nì tẹ bá gbé wọn sílẹ̀ eléyìí òun ṣe kí wọ́n yá ṣùgbọ́n tàbí àwọn christian all help ara wọn times times ten or times hundred gan pàápàá gan more than àwa mùsùlùmí àwọn kan wà tó bá tó bá lọ sí that is uh, uh, ni mo n sọ yìí o tó bá fẹ́ yẹn ó máa ní wípé òkè kí ni ìwé wo lo ti kó tó lè tẹ̀síwájú láti lè lọ ṣe irú kọ́ọ̀sì yẹn tó dẹ̀ jẹ́ pé irú kọ́ọ̀sì àáfà tó lọ sílé kéwú náà òun náà lọ ṣe kọ́ọ̀sì náà ni. because òun ní fẹ́ jẹ́ kó jáde kó wá di nuisance from there wọ́n máa mọ̀ wípé òkè wọ́n máa connection ọmọ mi ò ti parí school yẹn ó ti ní connection fún but most ká má parọ́ tanra wa jẹ́ ká má fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. So ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní nàìjíríà ọ̀hún nírú nǹkan báyìí ìwà bóyá lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni most mùsùlùmí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ òun ló wọ ọ̀wọ́ kí ló lè ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú irú ọmọ tó wà nílé kéwùnsìn àti àáfà tó ń kọ àti àwọn pẹ́rẹ́ǹtì náà tó ń mú lọ síbẹ̀ ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ because wọ́n ti ní àrídájú pé tó bá ti jáde kó wá ṣe kó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ àǹfààní ọmọ tí mo wá ń sọ yìí that is ọmọ twenty five years old ó ti wá ó ti introduce ara ẹ̀ sí àwọn èèyàn ipòkè mo lè ṣe prayer fún yín bọ́jà yín ṣe máa máa tà kò dẹ̀ ní iṣẹ́ kankan lọ́wọ́ kò ní income nǹkan ní ojúmọ́ nǹkan tó fẹ́ jẹ ní ojúmọ́ ipòkè income nǹkan lélẹ̀ ẹ wo orú yẹn tọ́ba wá nìyẹn ní society kán wá pé kán pé bíi five thousand ẹ wo nǹkan tó máa dà at the end of the day tí ò bá rírú owó yẹn kí ló máa ṣe irú wọn ló máa ń jẹ́ pé wọ́n ṣe pọ́n rí orí èèyàn lọ́wọ́ wọn wọ́n rí ẹsẹ̀ àwọn èèyàn lọ́wọ́ wọn because ó fẹ́ ní owó yẹn by fire by thunder ló fẹ́ fi ní owó yẹn amos tí wọ́n dẹ̀rẹ̀ àwọn ló tún pọ̀ nídìí pé kán ta tẹ́tẹ́ ẹ lọ wo most àwọn tó ń ta tó ń ta bàbá ìjẹ̀bù tó ń ta gbogbo kínní tẹ́tẹ́ yẹn mo eighty percent nínú wọn ṣàfùrùlà àwọn tó jẹ́ gba wípé ọ̀rọ̀ ilé kéwù àwọn lọ kéwù because ó ń wá owó yẹn by owó òjijì by quick money wọ́n dẹ̀ tún fẹ́ compare ara wọn náà pẹ̀lú àwọn àáfà wípé àáfà yìí lórúkọ wáì tèmi náà lè lórúkọ e, e, òun náà ni nà ó èmi náà lẹ́gbọ́n àìtẹ́mi àwa máa from there gan àwa di àáfà ibi tí situation nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ yìí kò ń ṣe pé bóyá ń ṣe a wípé ó worst bọ̀ kò kúkú wá worst tó yẹn ó dàbí wípé ó ti wá ń better a little bit díẹ̀díẹ̀ torí pé kí ni ok salamu aleykum mo rí pé ń pè mí salamu aleykum mo ń gbọ́ yín. lórí ìjọba àsìkò ni ló ṣe mọ ṣe báwọn ṣe rí ohun tí mo sọ láti bẹ̀rẹ̀ náà la máa padà sí ó ṣe ìdíkéwù nìkan ni kíní ti ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń dìwé náà òun náà tó jẹ́ pé yahoo yahoo náà pọ̀ àwọn tó ń jáde yunifásitì tábà parí tábà yìí àwọn náà bẹ̀rẹ̀ yahoo because orientation yẹn náà ò tó but nísìnyí báyìí àwọn ti school ti ń rí tiwọn dà díẹ̀ díẹ̀ látàrí pé láti wà láti wà ní yunifásitì láti wà ní two hundred level two hundred level láti máa kọ́ ẹ láwọn iṣẹ́ kan láti máa kọ́ ẹ lọ́ṣẹ́ ọ̀dà máa kọ ẹni onípa ọmọ àti máa kọ bàtà ó lè di ó lè di iṣu mẹ́ka lọ́la o gbogbo àwọn tòbí kan pa ilẹ̀ kiri, bá wù ọ́ lọ́ọ̀ni o àbá fẹ́ bàtà wọn kékeré sábà sọ pé wọ́n ti wọ́n tòbí kan àwọn tòbí kan pa ilẹ̀ àwọn tòbí kan lọ ọ̀yà àdúrà bá àwọn iṣẹ́ mi wà tó gbó tó lè fi kọ́ mẹ́rin nàìjíríà ìwà àmọ́ èèyàn àwọn nàìjíríà ìlú kò yí sí àwọn nàìjíríà ṣe ìjọ orientation wọn rí pé tó ń bá ti wà ní ilé ìgbà láti two hundred level bí ọ̀nà ọ̀nà wa bí sí wọn làkà pé try to know how to do something even gan àti àwọn motivational speakers tó jẹ́ pé táwọn sábà ń sọ nísìnyí nàìjíríà nísìnyí òun náà ni pé certificate yẹ degree yẹ ó lè disappoint yẹ but your skills will never disappoint you. Yeah. yeah. tó bá mọ̀ ṣe kò disappoint ó ti bá àwọn ẹ ti ń ṣèǹdì orí tẹ́ńṣẹ̀ wọn kúrò bí wọ́n dúró de pé ìjọba máa fáwọn ní iṣẹ́ àwọn tó bá ti ṣe yahoo yahoo ní àbáwọn tó bá fọwọ́ náà ní wọn á jẹ́ pé wọn ti ṣèǹdì orí tẹ́ńṣẹ̀ wọn ni ẹ wo àwọn ọmọléèwé nísìnyí ẹ wo bíi tauma ẹ ibo wà ní iléèwé ó lè ṣàwàdà pé bẹ́ẹ̀ náà ló àwọn dèkúta abiola àwọn táwọn owó tọmọ ṣàwàdà lórí facebook lórí social media yẹn àwọn náà wọ́n ní certificate bó wọ́n ti ní certificate wọn yẹn wọ́n ti kó tán àwọn pé à èmi tí mo gba degree ní báyìí èmi tí mo ní bsc ní báyìí èmi tí mo ní ní kéde kan báyìí gbogbo kan yẹn wọ́n ti kó gbọ́ àwọn tó gbọ́ àwọn tàná nìyẹn ló fi máa rí ẹlẹ́ tọ́mọ máa bẹ̀rẹ̀ professor tí wọ́n máa wọ sípàsì yẹ́lò ní ẹsẹ̀ ọ̀tún sípàsì rẹ́dì lẹ́sẹ̀ eh, àlàáfíà ìbẹ̀rù ti dá ìtẹ́jẹ́ pẹ̀lú ipò tó gbà wàá mọ̀ pé ipò yẹn ò tíì tó àti kó ní nǹkan tó máa máa mú wọlé gùn pé not like bí pé a máa tó fẹ́ ah, ẹ kéwìn yẹn kéwìn yẹn nìkan kọ́ ní problem wa our problem is our orientation orientation is problem wa kódà bí mo ti dùn fún ẹgbẹ́ wa yìí nìyẹn pé ẹ máa bá ògbó ayé sọ̀rọ̀ wípé let's change our orientation the world is changing every second and minute mi ìdílé ayé ń yípadà àwa nìkan là ń yípadà ó yẹ tẹ ẹni ó fẹ́ àjà fún mi. yà mo agree pẹ̀lú ẹ̀ yà a yípadà bí ìgbà tá a wà lójú kan bí ìgbà tá a wà lójú kan òbí ìgbà tó jẹ́ pé ojú kan náà ṣì níyà. ó ṣe tó dàbò ó dàbò sọ̀rọ̀ yé èsì kò sọ̀rọ̀ gbàdán bàbá yẹn lè kí o ní tó ṣe problem wa gan ni orientation wa pé bọ́ọ̀lù lẹ́yìn bá wa sọ̀rọ̀ lè kí o ṣáfà ń wọnú fúlàní tó kó yá àwọn ẹgbẹ́ ẹ̀yin ọmọ táyé ń sọ nísìnyí tẹ́ ẹ̀ mọ́ lọ bá instead of yín ẹ ẹ ẹ ẹ ti ráyè wọ àwọn nǹkan kẹ́kẹ́ náà bá wọn ṣí for example ní sẹ́jẹ̀ sọ kíníkan fún yín nígbà tí mo gbé òǹkà àwọn tí wọ́n tó ń kó sí hajj mo kó òǹkà wọn lẹ̀ nàìjíríà mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó hajj ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ kí gba àwọn àfà bí tó máa kọ́ wọn ní wọ́n kàn máa fún wa ní peanut ńbẹ̀ ni tábà tó náà àfa bá dá iléeṣẹ́ báyẹn lẹ̀ pé iléeṣẹ́ yìí o mò ń kó àwọn èèyàn lọ sí mọ́kà ni o kó wá gba àwọn tó jáde ní kí ó gbà wọ́n sábẹ́ rẹ̀ díẹ̀ díẹ̀ pé kẹ́nà kan máa fi rí ṣéǹjì tọwọ́ pọ̀wọ̀ kan wọn ní màjà sóde kó mọ̀nà. nínú àwọn iṣẹ́ òun náà tún ni bàbá ń ṣe fíìmù Yorùbá ń gbà mí wọ́n mọ́ nídìí àfà wọn kọ́ máa wà àfà àfà wọn nígbà fà wọn máa lọ lọ àwọn àfà èdè owó ní àṣẹyìn lákùn àṣẹyìn lákùn ọ̀gbẹ́bí lélẹ̀ wá ń kà báyìí níjọ́ kan inú wa ń bí ní dá wọn àfa àwọn làwọn ilé táwọn ilé wọn lò ní fíìmù mo wá rí wípé àwa lọ bá wọn ni ìbá wa àwọn afọ́tàmọ́ lọ bá wọn ni báwa wúgbà màmá bá wọn lọ ṣe fíìmù tí báyìí àwọn fíìmù kan ṣùgbọ́n tápá sì lè pín àwọn sí bákan náà àbá sì lè pín rẹ̀ síbi pé ókè o ẹ̀jẹ̀ adáléṣẹ́ kan lẹ̀ ṣé tí a bá dálẹ̀ yìí bí wọ́n dálé àwọn pásítọ̀ ló wà tó ń dáléṣẹ́ omi lẹ̀ náà pásítọ̀ wà tó ń dáléṣẹ́ kọ̀ǹpútà tí o bá ti wá ṣẹlẹ̀ nísìnyí kó fún ká fúnra wa lórí tẹ̀sán yìí olólè kéwù kò túmọ̀ ìpín tẹ́lẹ̀ opportunity bá yọ láti yọ Canada láti lọ kàwé kò túmọ̀ kó lè lọ olólè kéwù kò túmọ̀ yìí pé wá ti bẹ̀rẹ̀ wọ́n náà ti bọ́ sí agbọ̀n ayé nù ẹ̀ kẹ̀kẹ́ wọn á fà kó jọmọ́ tóra wọn. when we change our orientation nínú orientation ni pé ẹ ní ilé kéwù ọ̀dọ̀ wa ní kẹ̀bí àbí last three years àbí four years ṣá mo rántí wípé lọ́dún kan a gbé kọ̀ǹpútà wa pé kọ́ wa kọ́ wọn kọ̀ǹpútà lọ́dún yẹn náà lọ́hùn a ní kọ́ wa kọ́ wọn kọ̀ǹpútà many of our parents ni wọ́n sanwó yẹn láti ẹ̀rọ tábà ti close ní kí láago méjì báyìí àwọn ẹ̀ máa kọ́ kọ̀ǹpútà láti aago méjì ẹ̀ di aago mẹ́rin but ọdún yẹn nìkan la fi kíní yẹn ṣe wọn ṣe àti lọ́dún mímọ̀ bí ìdílé ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ pátá fún wa lóye ní sẹ́gbẹ́ gbogbo ilé tó kẹ̀kẹ́ dàpọ̀ ìjọba ìtọ́ náà àwọn ọmọ yìí wọ́n ti ń ṣe fún wa náà káàkiri wọ́n ti ń ṣe àbájáde àti káàkiri yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba ìtẹ́sẹ̀ wọn tí wọ́n yẹ kọ̀ǹpútà àwọn akọ́ fi wọlé náà ni tí wọ́n ti close ilé kéwò láago méjì láago mẹ́rin ẹ̀ tó bá ní tẹ̀sí ní kọ̀ǹpútà kó sanwó ẹ̀yìn láti secondary school náà ti fi owó kíní ẹ̀rọ ti fi ojú wa tó láti secondary school àwọn ọmọ kọ̀ǹpútà tó wáyé kọ̀ǹpútà àwọn ọmọ amọ̀lọ́tẹ pósítà amọ̀tẹ bánà amọ̀lọ́tẹ design àdèmọ̀ make ẹ̀ àwọn kan ní wọ́n sẹ́ẹ̀tì set àbí ó mọ kámẹ́rà yà àbó mọ fídíò yà àwọn make ẹ̀ but our problem is that orientation tẹ́ bá dé Saudi nísìnyí àwọn ọ̀nà ọ̀nà lè kéwòó wọ́n lọ lé kéwọ́ àmọ́ tó síbẹ̀ náà rè lọ lé kéwọ́ wọn sọ pé ogun ọ̀pátá ló gbọ́dọ̀ jẹ́ ìmáàmù lọ lé kéwọ́ wọn kò sọ pé ogun ọ̀pátá ló gbọ́dọ̀ jẹ́ ṣéwù lọ lé kéwọ́ wọn kò sọ pé ogun ọ̀pátá ló gbọ́dọ̀ wọ́n dá lójú lóhùn lẹ́wà tó lọ́dẹ ṣe tó lọ́dẹ tó báyìí ẹ máa rí mi nu wọn tó yẹ kí táìsì bí abàní nígbà tí mo lọ tí mo tí mo lọ máà nìkan tó gbé ní máà tó gbé ní báyìí ó ń sọ láwùbá plane yàtọ̀ sí pé bóyá àwọn èdè wọn ò ẹ máa lọ kí ilé ìkọ ilé ìkọ lọ́dẹ kéw ó dẹ̀ múra àfa ó dẹ̀ ń ṣiṣẹ́ òye báyìí just income wọn tó bá dàsìkò hajj ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa kéwù yàrá wọn máa bọ́ta lọ ṣiṣẹ́ ni ìtọ́ máa mọ́ òyìn ẹ̀tọ́ máa mọ́ òyìn tàwa tó bá ti mú yàn tàwa báyìí tó bá ti mú tàwa bọ̀ kí tó máa gbà ìtọ́ máa bu omi dẹ́gbẹ̀ẹ́ fáwọn òyìn ìtọ́ máa ṣe àjò kan ṣọ́ máa kéèkì business àwọn kan wà ẹ̀yàn máa mú yàn lọ ṣe ziyara ìtọ́ bá mú yàn ṣe ziyara ni máa sanwó fún àwọn tó tún fárí wà ìtọ́ bá fárí fún yẹn máa sanwó fún bọ́ àwọn nísìnyàwó sábà ní gbogbo àwọn strategy báyẹn strategy wa ò ju ìkómọ wẹ́dẹ̀ òkú tó kú bá tún kú gan láti mọ jáde òkú ni àwa kan láwùẹ́ àwa tá àwẹ́ yẹn lágbọ́dọ̀ wá ṣe sínú yẹn sẹ́rí kókó ọ̀rọ̀ mi náà ni pé we just need to change our orientation ìpè tá a bá ti lọ́wọ́ ti lọ lè kéwù káwọn aṣíwájú wa náà kọ́mọ̀ sí i pé ẹ mọ́ lọ lè kéwù tó wá ń kọ́ṣẹ́ ẹ̀sìn ilé ìkó náà fàáfẹ́ mọ́ sábà fẹ́ sọ èmi dẹ̀ mọ́ ń takò bàbá ìgbà ọmọkẹ́ wá lè kéwù wá ló ń kọ́ṣẹ́ à òun serious òun lọ lè kéwù wá lè kéwù tó wá ń kọ́ṣẹ́ mọ̀ ẹ káì sílẹ̀ sọ yìí wá lè kéwù tó wá ń kọ́ṣẹ́ ó lọ lé èdè gan tó sùn àti ohun tó kọ́ ṣe papọ̀ wọn tó wà á lè kéwù ẹjọ́ kọ́ ṣe papọ̀ tó bá kó kọ ẹ kàn sọ wípé mọ́ fìkan di ìkan lọ́wọ́ ẹ ìkan tẹ̀ máa padà fẹ́ẹ̀tì kà tó bá padà mọ ogun kéwì tẹ́lẹ̀ tí ò bá ti ní fọ́ọ̀mù gidi ìyá ni ó gbọ́n tí ìyá jábọ̀lẹ̀ ló lè yà ìyà ẹ̀ rántí ẹni tó mọ lábá bẹ́ẹ̀ tẹ́tẹ́ pé wọ́n á ní kó wá sọ lábá ó dẹ̀ wó kè bá dẹ̀ wó lè kò ní sọ kankan mọ́ nígbà tí ìyá ti pọ̀ jù bẹ́ẹ̀ ẹni ká táàbà yìí kẹ́ni bá tún abáyé bìí àkàmọ́ ògbó ìlà ìgbà àfẹ sọ̀rọ̀ wò ní jáde mọ́ àfàjẹ́ ọ̀rẹ́ àfàyè àmọ́ gbádùn yìí ẹ̀ ń gbádùn mi lẹ́gbàá nígbà gbádùn ara mi tí bá gbádùn ara mi ẹ̀mí gbádùn mi. yàwó the last question tí mo wá fẹ́ béèrè ń sìn ni wípé ṣé wà pẹ̀lú mi ṣé wà pẹ̀lú mi sheik the last question tí mo wá fẹ́ béèrè ń sìn ni wípé irú èjì wo lẹ rò wípé àti wípé. Yeah a mọ̀ wípé qualification ò gbé anybody dé anywhere ní nàìjíríà as in ẹni tó wà ní nàìjíríà ẹni tó ní master lọ́wọ́ gan pàápàá gan ó ń gbà ní iṣẹ́ tí secondary school tí secondary school ń ṣe òun ló fẹ́ gbà fún gan a mọ̀ bẹ́ẹ̀ bọ̀ iṣẹ́ owó gangan gangan irú èjì wo lẹ rò wípé àti pé irú no kò ń ṣe irú èjì kan la fẹ́ sọ yìí sẹ́yìn sorry bóyá irú bẹ́yìn náà ṣe jẹ́ àáfà yìí náà tẹ̀dẹ̀ mọ àwọn èèyàn tán tún jẹ́ àáfà irú advice wo lẹ lè give irú àwọn nǹkan wo náà lè mú mọ́ ilé kéwú tàbí ṣé kò possible ní wípé kọ́mọ lọ lè kéwú irú ọmọ tó bá jẹ́ pé ó ti mọ̀ because àwọn ọmọ míì wà wọ́n mú wọn lọ sílé kéwú torí wípé bóyá ó yà pátá wọ́n máa wòye pé òkè tó bá gbọ́rọ̀ Ọlọ́run tó bá ń ka Quran bóyá wọ́n máa calm down irú àwọn yẹn wà bẹ́yẹn irú àwọn ẹlòmíì àwọn pẹ́rẹ́ǹtì wọn ló fẹ́ jẹ́ kán lọ bóyá láti di àáfà àwọn náà wà oníkálukú ló ní kí ni mission ẹ̀ tó fi mú ọmọ lọ sílé kéwú bọ̀ níbi tí nàìjíríà wá dé yìí ṣé kò wà advisable wípé kí àwọn àáfà gangan kọ́ ní ibi tán ti ń kọ́ṣẹ́ mọ́ ilé kéwú wọn that ilé kéwú àgbàlagbà tán là ń sọ yìí ń sìn yìí. mo ti wí nísìn mo ní nísìn báyìí advice tá a wọ̀rọ̀ fúnra wa tèmi dẹ̀ èmi o èmi o tèmi mọ́ ń wí dáadáa òun náà ni wípé a gbọ́dọ̀ fi nǹkan kan kún inú ilé kéwú nítorí pé gbogbo nǹkan pátá ń yàtọ̀ sí ni pé nígbà tí àwọn ipá yẹn yàtọ̀ sí àwọn òwá yàtọ̀ rárá àwọn yàtọ̀ rárá kódà tí o bá ní ju pé bí a kọ̀ǹpútà ni o tí wọ́n bá ti close ilé kéwú bí aago mẹ́rin lọ́ba pé àbágo méjì àbágo kan ni o ọmọ tó bá ní interest nínú kọ̀ǹpútà kíkọ́ kó dúró àwọ̀gá tí wọ́n fẹ́ kọ́ ní kọ̀ǹpútà wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ o èyí máa ń tọ́mọ yẹn bá gbọ́ kọ̀ǹpútà bí a graphic design ni o bí a kìíní kan ló bá kọ́ ni o Inshallah ètò bá padà dípò náà bá jáde ilé kéw o lè bẹ̀rẹ̀ sí ní táìpù kankan ó lè máa píríǹtì kankan àwọn ọkọ̀ ọmọkùnrin yẹn ó tiẹ̀ lè má jẹ́ ó lè má jọ ó lè má jọrọ̀ ẹ má bínú ó lè má jọrọ̀ kọ̀ǹpútà nìkan ẹ understand it because ẹlòmíì wà ọpọlọ ẹ ò gbé nǹkan yẹn èyí tẹ́ lọ nípa ọ̀rọ̀ kọ̀ǹpútà yẹn ọpọlọ ẹlòmíì ó lè jẹ́ pé bóyá bó ṣe ń rán bàtà lábọ́ yẹn ń ṣe bàtà ó lè jẹ́ pé bóyá machine ẹyọ kan tó máa jẹ́ gòkè ọ̀fẹ́ ẹlòmíì ó máa béèrè lọ́wọ́ ẹ pé kí ni interest tó ibo ni interest ẹ wà ṣe wà pẹ̀lú mi ṣáá Canada tẹ́rí ẹ jẹ́ ń sọ dótọ̀ ọ̀bẹ fún yín tẹ́rí ẹ ó dà pé dátà mi ó ti fẹ́ stop láìpẹ́ yìí nísìnyí pé màá tẹ́rí ẹ kókó ọbẹ̀ ni wípé we are going to start somewhere tábà mú látòkè àníṣe kankan tábà mú látòkè pé àtọ̀rẹ́ kọ́ bẹ̀rẹ̀ sínú ọkọ̀ pákó kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ bàtà kọ́ bẹ̀rẹ̀ sí ah we are not going to do anything but a máa bẹ̀rẹ̀ láti di iṣẹ́ tí ó kọ́kọ́ fìtì iṣẹ́ wa iṣẹ́ tí ó kọ́kọ́ fìtì iṣẹ́ wa iṣẹ́ ẹ mọ̀ pé bí ẹ̀ tún bí ẹ̀ bá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ó máa ní ojú nǹkan tó fi tiẹ̀ mo yẹ́ mi sọ nísìsiyìí pé abákàlì ló ń fẹ́ lọ́tajà lọ́jà wọ́n ní kó mọ̀ lọ́tajà mọ́ pé kò fi tiẹ̀ mọ́ anábì ń da ẹran jẹ tẹ́lẹ̀ nígbà tó di òjíṣẹ́ ọlọ́run kò fi tiẹ̀ mọ́ pé alábàbí ń da ẹran jẹ kò fi tiẹ̀ mọ́ ó stop wẹ̀ pé a ní sọ pé gbogbo iṣẹ́ pátá àní gbogbo iṣẹ́ wọlé kéwú tàbá gbogbo iṣẹ́ wọlé kéwú ádàgbà tẹ pé bí àwọn fẹ́ pa ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ lọ́ọ́ láìsí nígbà tó fẹ́ parẹ́ kò sí báyìí a lè lè fi bí báyìí a lè fi wé amẹ́ríkà a lè fi báyìí a lè fi ẹ wo ní ti ẹwọ látàwọn pásítọ̀ ńlò nàìjíríà wọn rí wẹ̀lú lamẹ́ríkà kò sí báyìí pé bí ọlọ́run ti dá nàìjíríà ní àti áfíríkà bóyá dáwà nìyẹn àwọn religious leader wọ́n mọ̀ àwọn ọmọ lọ́la nínú pé kò sí kẹ̀kẹ́ mọ́ ẹ lè rí pásítọ̀ tó náà pásítọ̀ lọ́la nìyẹn kí á gbọ́ pé wọ́n ló ń lọ ta àbó ń ta àbó ń ta kíní kan náà bísíǹsì wọn ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé a máa bẹ̀rẹ̀ láti ibì kan tá bá mu láti ibi kọ́mọ kọ́ bàtà ká mo ṣe kíní kan lọ ó máa kadà di nǹkan mí lọ́dọ̀ àwọn apá táwọn bá fẹ́ báyọ̀ nímọ̀ràn wọ́n pe kíní kan ní àtàdàwòjù ká mú nǹkan ní level by level ṣe rí level tẹ́ máa ti kọ́kọ́ mu ní pé ẹ kọ́kọ́ mu láti ibi kọ̀ǹpútà ní kọ́kọ́ gbà yín láyè náà tọ́ba gbà yín láyè kò sí mo lè wù kí làkà yẹn kú tó. ẹ bọ̀ nírú nǹkan tẹ sọ yẹn nírú ibi tẹ sọ yẹn ṣèkẹ́ máa gbọ́ ibi tẹ sọ ibi tẹ dé yẹn wípé kọ́wọ́kọ́ bẹ̀ látòrí kọ̀ǹpútà torí pé yìí mọ̀ nípa system nípa ọ̀rọ̀ kọ̀ǹpútà òun lè ṣe so eléyìí nsìn because so many àáfàá wà tó jẹ́ pé kò tiẹ̀ kò tiẹ̀ kò tẹ kò tẹ nǹkan kan rí nípa kọ̀ǹpútà tá a dẹ̀ fẹ́ sọ wípé òkè nǹkan tá à ń ṣe yìí a fẹ́ you know a fẹ́ jẹ́ kí àwọn èèyàn kó máa kó máa mú àwọn nǹkan kan mọ́ láti because bí ìgbà tó jẹ́ pé ojú ń ti àwọn tó jẹ́ mùsùlùmí gan pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tó máa ń sọ wípé wọ́n lọ sílé kéwú lọ́wọ́lọ́wọ́ yìí tábọ́ tẹ́yìn bá sọ pé fẹ́ mu ní kọ̀ǹpútà ẹlòmíì ò lè jẹ́ bàtà ló mọ̀ ọ̀rán ẹlòmíì ò lè jáṣọ ló mọ̀ ọ̀rán ìpolówó yẹn làwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ máa ṣe ń sìn wípé ká jọ spread àwọn nǹkan yìí wípé kí ni àwọn tó ń kọ́ àwọn tó ń kọ́ àwọn àgbàlagbà nílé kéwú ẹ understand àwọn nǹkan wo ló rọrùn láti lè mú mọ ní àwọn nǹkan kékeré ẹ understand nǹkan tí mo ń try láti sọ for example nsìn irú organisation tiwa yìí ń sìn ká rí dájúdájú wípé lóòótọ́ lóòótọ́ ó ń kọ́ wọn nílé kéwú ni ó dẹ̀ ní ìdírú help yẹn kó tiẹ̀ wá jẹ́ irú help yẹn káwa wá sọ wípé òkè o machine méjìlá wa ní o láti fi ran ilé kéwù yìí lọ́wọ́ láti lè fi máa kó àwọn èèyàn ní láti lè máa kó wọn ní kéwù bóyá òkè machine ta nílé léyìí o látọ́ fi ń rán bàtà ní o ẹ jẹ́ ká ẹ jẹ́ awon fún àwọn ilé kéwù yìí fi máa kọ́ àwọn tó wá ń kọ́ ẹ̀kẹ́ ilé kéwù yẹn kán fi máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ to pé a mọ̀ wípé by the time tó bá jáde ńbẹ̀ nǹkan méjì ló wúlò fún wọn yẹn ti ní ẹ̀kọ́ nǹkan tó fẹ́ fi jẹun o dẹ̀ tún ti ní ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n tún lè lò at the same time ìyẹn lèmi fẹ́ jẹ́ pé kí a lè ẹ jẹ́ gbe gbé kọ́ yìí. ẹ jẹ́ ká gbé kọ̀ yìí sàlámù alẹ́kùn amọ̀tìlá barakati o. a wà ní láìfù ni o ṣe fẹ́ bá wa dá ṣètò ni. ok ok a nígbà yín lákòókò bí kan ó dàbí pé ṣèkì ti fẹ́ wọ́n ní wọ́n ní dátà wọn ti fẹ́ tán ẹ tètè bá wa dá sí ní kíákíá ẹ ṣe gan ni jàsákàlà ọkà ẹ̀rà. ọ̀yà kò máa kí àwọn stand wa Hariri kọ́lọ́n kó jẹ́ kí ní àárín wọn pẹ́. àmín. wọ́n ti ń sọ̀rọ̀ ayé ti mọ̀ wọ́n ayé ń gbádùn wọn kọ́lọ́n máa kí mọ̀ wọ́n jọba. àmín. kọ́lọ́n kó jẹ́ kí máa rí wọn bá kí máa bá wọn ní dáadáa. àmín àmín. ṣe rí tọ́pìkì àgbékalẹ̀ ní alẹ́ yìí it's a big challenge fún àwọn mùsùlùmí áfíríkà ẹ̀fọ́n sọ kébíyá nàìjíríà nìkan. àkọ́kọ́ ń bẹ̀ ni pé wọ́n ní amókun ẹrù ẹwọ́ onókè làwọ̀ àwòsàlẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí eh, gẹ́gẹ́ bí ẹyin sọ látẹ̀kàn bá a ṣe ń gbọ́ mo ṣe ń rí kódà bá a section ọ̀rọ̀ yẹn ni kódà pé à ń restrict ọ̀rọ̀ yẹn síbi àwọn tí wọ́n lọ sí ilé kéwú láwọn tó ń lọ sí tó ń ṣe tánọ́wì àbáwọn tó ń ṣe ìdádí tó ń ṣe elementary level àbáwọn tó ń ṣe secondary level tó ń jẹ́ àgbẹ̀tẹ̀ tó ń bí e ssc lọ́wọ́ ó level lọ́wọ́ ọ̀dà ìgbé gbogbo ayé ń sọ̀rọ̀ ibi táwọn restrict ti nìyẹn àwọn kan wà lẹ́yìn pé wọ́n lọ sí jamia àgbà wọ́n lọ sí university tuba arabic náà ni wọ́n lọ study ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní BSc ní Nàìjíríà in Arabic studies and Islamic studies ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní masters wọ́n ní PhD àìmọye professors wọ́n pọ̀ ní Nàìjíríà jàrá rẹ́gẹ́dẹ́ báyìí wọ́n lọ jantirẹ wọ́n lọ wọ́n pọ̀ jantirẹ wọ́n lọ kọrin kése ṣùgbọ́n gbogbo wọn náà ni wọ́n wà áìdù I'm sorry to say ọ̀pọ̀lọpọ̀ wọn ní gbogbo nǹkan tó ń pààyàn ni wọ́n fi wúlò. Saudi lónìí <laughs> kan stop wọ́n yìí máa fún àwọn ọ̀nà wa ní scholarship islamic arabic and islamic study mọ́ mélòó wọ́n ti pọ̀ tó nígbà tí lọ sí Saudi gàtọ́ ló máa kọ́ Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọ́ríkà àdúgbò lọ́bí káàkiri àìmọye mọ́dúrásà ló pọ̀ káàkiri pé wàá kọ́ Islam ẹ̀kọ́ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bá wa lẹ̀ ìbá wọn lọ Saudi náà tọkí ní fẹ́ mú jáde bẹ̀rẹ̀ wípé tábà wò ó lápá kan ọ̀nà àwọn dáadáa ní arò pé wọ́n ń ṣe ṣùgbọ́n pẹ̀lú ilé iṣẹ́ dáadáa yẹn kò wá wúlò tó torí ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n ń lọ nígbà tí mo ṣe research kan ní àṣà two thousand and nineteen èèyàn four hundred nìkan ni wọ́n mú ní wọ́n fún ní scholarship ló wá study Arabic and Islamic study nìkan kò ń ṣe conventional studies nísìnyí o kò ń ṣe engineering ló wá study sí kò ń ṣe medicine ló wá study hmm. kò ń ṣe àwọn tí wọ́n fún láwọn yẹn very few people a few people ló ń wà merit ní aspect yẹn but àwọn tó pọ̀ jù ń bẹ̀ fully funded scholarship free tuition Arabic and Islamic mm. studies kí ni wọn ẹ lọ kọ́ ẹ culture Saudi mọ́ ẹ so many things wọn lẹ kọ́ mọ́ hmm. from Arabic and Islamic studies lọ́kọ́ mọ́ tí mo sọ bẹ́ẹ̀ bá wa kọ tó bá dé nàìjíríà they are all irrelevant. Hmm. wọ́n kọ́ nàìjíríà every year ni wọ́n graduate. Yeah àwọn yẹn ló fa ayé result yẹn ló bí gbogbo ìdáhùn lórí facebook lónìí ilé ìgbéra ẹni kíní kan ilé ìgbéra ẹ̀ tó bẹ̀rẹ̀ sí í ṣépè tó ń búrọ̀ ìgbẹ́ fún gbogbo ti wà áìdù bí owó tó bá dilẹ̀ òun lè ṣúmà bẹ̀ lọ́wẹ̀ hmm. tí gbogbo wọn bá kọ́ṣẹ́ owó ni kò sí nǹkan tó hmm. burú lẹ́ni pé gbogbo àtiwọ́ tó lọ sáúdì yẹn tó bá dé tó bá níṣẹ́ ọ̀gbọ́n lọ́wọ́ ìjọba nàìjíríà ò ní any provision fún ẹ.

òun náà ti di champion ibi tó ń wà. so ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́rẹ̀ níwọ̀n orí kí wọ́n gbà mọ́ torí ìjọba sáwọ́dí gan fún ara ẹ̀ gan ṣọ́wó náà lọ́wọ́ táwa yìí ni. so ìyẹn ló wá fa ọ̀pọ̀lọpọ̀ wọn wá any means táwọn náà ibi fi máa feed ara wọn táwọn náà. ó dàbí pé sheik sheik ṣe ń pè ẹ sheik ṣe fẹ́ dá sọ̀rọ̀ tó sọ yẹn ni. mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ni fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. okay okay um, afa láti France wọ́n ní kẹ́ hold on wọ́n fẹ́ dá sí nǹkan tẹ́ ń sọ yẹn hold on now Bismillah Sheikh ẹ dá sí. àṣẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ ẹni tó fi ojú sùnùkùn wò ni insight ńláńlá la fi ń sọ̀rọ̀ yẹn kódà dàánú mi ń dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń gbọ́ yìí torí kí ni nǹkan tí èmi àti Dr. Zabina ti jọ ń sọ tẹ́lẹ̀ náà nìyẹn bí dídìlẹ̀ ọwọ́ wa yẹn náà ni kó yà jẹ wá. wọ́n bẹ́ẹ̀ ṣe wá pè yìí kódà máa fẹ́ kẹ́ ẹ tún sẹ́ẹ̀dì àwọn àwọn voice kan sí lórí WhatsApp so that àwọn nǹkan tẹ́yìn náà bá tún léwò yìí pé a lè fi kún tó máa jẹ́ skills wa gẹ́gẹ́ bí dókítà náà ṣe dárúkọ tiwọn náà nísìn ìtẹ́mi náà sọ nísìn àwọn àwa iṣẹ́ lórí gbogbo ẹ̀ lítà àwa tá à ń bọ̀ yìí náà la tún lè yí i padà ó kàn má jẹ́ pé àsán ọgbẹ́ ẹ̀ kan sọ lásán kó tó di pé bí a máa log out kúrò lórí program lójú sáyé ètè sọ̀rọ̀ báyẹn ẹ dáàbò má fẹ́ kẹ́ mẹ́sẹ̀gì mi gẹ́gẹ́ lórí whatsapp kẹ́kẹ́ drop voice lórí àlàyé ọ̀rọ̀ yẹn sí i bákan náà ìtí dókítà náà sọ náà a máa ṣiṣẹ́ lórí ẹ̀ a máa wá ohun tá a tún lè ṣe tá a tún lè fi kún un nítorí pé bí ti ń lọ báyìí kò kò pọ́n wa létó nítorí tí wọ́n fi parọ́ nísìn nísìn ẹ bá rí nísìn àfàkàṣà ní dáadé kí ó lọ́lá kan lẹ̀ ó náà fẹ́ fi gba champion àdúgbò kí ni champion àdúgbò láì ní àǹfààní kankan tí àwa mùsùlùmí ṣe tá à ń ṣe lára ẹ̀ champion àdúgbò àwa tá à tún ní kankan náà wàá tún máa jẹ wá jẹ wá jẹ wá jẹ wá àtúnjẹ wá à ní kankan o bẹ̀rù àti àdúgbò àdúgbò náà túnmọ̀ tó ṣe àbáàkà báyìí lọ láti kọ báyìí àbáàkà tún dé ni àbáàkà ń lọ báyìí àbáàkà tún dé ni pásítọ̀ kan wà pásítọ̀ Chris mi ò mọ̀ bí a mọ̀ pásítọ̀ Chris pásítọ̀ Chris ó ní ó ní iléeṣẹ́ kọ̀ǹpútà pé ó wá ṣe ìkan nínú àwọn iléeṣẹ́ kọ̀ǹpútà rẹ̀ kan tó ní ó wá ní gbogbo ẹni tó wà iṣẹ́ fẹ̀ pátá ó mùsùlùmí. wow wow mi ò gbọ́ yẹn rí o wow ẹ wo bóyá máa gé ní grand oh my god. bẹ́ẹ̀ kúlẹ̀ oh my god. ẹ wú ẹ wú yẹn tó lè ní tẹnumọ́ kọ̀ǹpútà lórí abẹ́ àbá yìí láì kọ̀ǹpútà. nǹkan tó kọ́ dùn bẹ́ẹ̀ nẹ́ni pé ó mọ̀ pé tó o bá rí kinní kan mú bẹ́ẹ̀ wàá mú kinní kan tó o bá mú wẹ́bsáìtì wàá mú garbage tó o bá mú garbage kọ̀ǹpútà tí e fẹ́ ó wá ní mùsùlùmí nìkan ni kọ́ mọ̀ gbà kò sọ kọ́kọ́ di kìrìsìtẹ́nì o kò sọ bẹ́ẹ̀ o àmọ́ wọ́n padà dì í wọ́n padà dì í ló ló ń kó ṣàánú ní onílọ́jú báwọn lọ káwọn àbá àwọn ọmọ báwọn lọ. now bisimilá wọn ní kí a máa bọ̀rọ̀ lọ afa afa sodiq. náà ọ̀rọ̀ tá a sọ yìí àwọn eh, constitute i'm sorry to say àwọn constitute nuisance olókojú àwọn mùsùlùmí àná àwọn sọ̀hábà náà bì gbogbo wọn ni wọ́n ní skills oríṣiríṣi tí wọ́n fi ran islam lọ́wọ́ abubakar olùṣòwò ni ó lówó ẹ̀ ó fowó ẹ̀ fi ran islam lọ́wọ́. Mm. a rí àwọn olùdíje nínú wọn tó yẹ pé akíkanjú ni ó fi akíkanjú braveness ó fi hàn Islam lọ́wọ́ ìwúrawó wá sí èyí tá a fi hàn Islam lọ gbogbo àkọ́ jókòó nítorí Arabic and Islamic study Arabic and Islamic study láti fi ń dá wàhálà lẹ̀ èmi mm-hmm. mọ kíní kan eléyìí ò mọ náhàbù kò mọ sọ́rùfù àwọn máa bára wa jà ntazarọ̀ kíní kan wá ṣe ìrọ́bù wá ṣe analysis ntazarọ̀ lórí grammar lárúbáwá tẹ́pọ̀ ọmọ lárúbáwá kò gbé lárúbáwá sórí tó bá bá sọ fún ṣíà tó ń bá sọ standard arabic gan máa wọ ẹbí kí ló ń ṣe é. Hmm, hmm, hmm. ẹ mọ̀ pé kí ni problem ẹ̀. I don't, we, we don't, I dey lose focus. I ló ń kà. Púpọ̀ wa ò wà meaningful. Ẹ̀wọ̀ ń bẹ̀ yẹn ní Èkó ní Nàìjíríà wa táwọn a bẹ̀ yẹn. Ìdí àṣọ ẹ̀wọ̀ ní agbègbè kọ̀ọ̀kan láti búra wa tó ti ń tọ́tí constitution nígbà káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó wà ń bẹ̀ ni wọ́n yìí ń dì náà ní right wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ló ní bùkátà sí just scholarship àwọn àwa mùsùlùmí alọ́kọ́ millions alọ́fin ra ilẹ̀ Eid ilẹ̀ ìdì tó pé ẹ̀ẹ̀kan lọ́dún láàmà kí òun bẹ̀. àlè kọ́ vocational center vocational center àlè kọ́ mo wo fídíò kan ó bà mí nú jẹ́ ẹ lọ fi millions èèyàn kan lẹ́ni kó donate ilẹ̀ ìdì fún yín ìdì tẹ́ máa kí òun bẹ̀ just once in a year ìdì torí ọlọ́run àyẹ̀ ní hospital ẹ̀yìn yẹ̀yẹ̀ àwa complainers ni wá àwa la máa complain jù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ní access sí ló ló ọmọ mi kò gbogbo bùkátà tó mú kẹ̀kẹ́ kàwé ìgbésí ayé yẹ tó mọ̀ mí jẹ́ mọ̀wé dáadáa gbogbo owó tó mọ̀ mí ìdáfẹ́ ọ̀sán scholarship kò ju ọ̀dẹ̀ thousand naira lọ. Mm-hmm. àwọn ẹ̀kọ́ wa dá odidi one million naira wọ́n fi ra block wọ́n fi fẹ́ǹsì ilẹ̀ tó fi millions ra mo ní subhanallah ẹ wò ẹ wò ẹjọ ṣé ṣé ọ̀rọ̀ yìí dì ló kàn wá kó àwọn mùsùlùmí á fi ẹ̀tẹ́lẹ̀ làpálàpálà a kàn fowó ọ̀pẹ́sì ara wa èyí lágbájá lówó kíníọ̀kíní kan owó wa ò nítumọ̀. kódà gan kódà gan kí n fi kún kódà gan kódà gan kí n fi kún fún yín gan ṣé kán fi nǹkan yẹn gan kán fi ṣe ibi tí ó ń sin àwọn mùsùlùmí sí burial ground ṣé kò make ṣe nídìí yẹn lọ ọ ní sẹ́mẹ́tì ọ níbi tó ọ kò sí pé bóyá ẹ bá wo ibìkan ibìkan kan ló wà ẹ lè dérú Ìjẹ̀bú Òde yẹn ó lè jẹ ọkàn ló wà tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀.

àárín nǹkan ṣe none of us ìbádà akọ̀ ń gbúra wá kiri ẹ èmi mọ kíní kan mo mọ kíní kan mo mọ kíní kan láwọn ìmọ̀ tó kó ti wà ó dẹ́tẹ̀ tó pọ̀lọpọ̀ akọ̀ ń gbé káàkiri akọ̀ ló ń jókòó ní akọ̀ ló ń dáwọn lóòdù lórí íńtánẹ́ẹ̀tì àfi ń dá wàhálà ńlá ni wa àwúlò àwúlò fúsùkà àwọn bàbá àná bí wọn wọn ní gbogbo wọn àwọn bàbá yẹn kò sẹ́nìbọ̀dì tó ń fún wọn ló wọn gbowó sáódì àwọn bàbá tá à ń sọ yìí àwọn baba zumuratul islamiyya ansorudin nawarul islamiyya ansori gbogbo wọn ni àwọn baba yìí wọn kà lọ ṣùgbọ́n wọn kọ́ skul àwọn ọkọ wọn donate fúnjọba ewu làwọn kọ́lé ni gbogbo wọn ta gbà sáwùjú náà tájú ẹ ká fi assist ara wa àfi ọ̀pẹ́sẹ̀ ara wa náà ni problem wa gbọngbọngbọngbọ àárín kankan ṣe nǹkan tó máa ń dùn èmi jù gbọngbọngbọngbọ òun nìyẹn the the the area the better ní ọdún yìí tá à ń sọ̀rọ̀ nísìn àwọn kan máa graduate kúrò Saudi Arabia o wọ́n yìí padà bọ́ Nàìjíríà o mm-hmm. àwọn ọ̀rọ̀ kan máa graduate kúrò Kuwait o àwọn ọ̀rọ̀ kan máa graduate kúrò ní Jordan o ìran kan máa graduate kúrò ní Misiro àwọn ọ̀rọ̀ kan tẹ̀ tó máa graduate kúrò máa ní sí àwọn. gbogbo èyí tẹ̀ ń sọ yìí náà ló ń padà bọ̀ you can imagine Nàìjíríà ló ń padà bọ̀ èlò ló fẹ́ fún wọn tó bá tiẹ̀ fẹ́ teach tó wá fẹ́ sẹ́ pé àwọn fẹ́ lọ apply fún teacher àìmọye teacher gan tí ò tán ọ ń gbé certificate kiri gan tán tiẹ̀ tán rí bí gbà wọ́n sí. kò tiẹ̀ sí teaching appointment mọ́lẹ̀ báyìí kò tiẹ̀ sí mọ́lẹ̀ gbogbo wọn táwọn tá à ń sọ yìí bá ṣe bó ṣe pọ̀ nílẹ̀ haúsá náà ni ẹ ṣe pọ̀ káàkiri tẹ́bá ṣe facebook ń sìn eléyìí jamiu ẹ̀tọ́ islamiyah mọ̀dínà ìmọ̀dínà yìí bẹ́ẹ̀ ṣètò ti jáde tí kò dẹ̀ náà bí ṣe ọkọ̀ pé òun náà ń bọ̀ nílé kò ní ìkankan kò ní ṣe owó mi kí ewu lárúbáwá yìí náà ló jókòó tì náà ló gbára lé. àwọn tó wá láti bẹ̀ eléyìí eléyìí tó jẹ́ pé ó ó ó ó bàyàn nínú jẹ́ gan ìgbà tó lọ lọ bóyá bíi five years àbí nǹkan kan tó fẹ́ padà wálé lórí irú statement ẹ̀ ọ̀ra sọ yìí àwọn fámìlì ńlá ti dá owó tán fi gba ilé fún ni wọ́n lè ṣètò wá owó tán fi arrange láti ṣe ìyàwó fún un ẹ wo ogbo years tó lọ lò àìṣẹ̀ wa máa gbé certificate kákàkiri ń sìn from there ń sìn kí lẹ rò pé bóyá ó lè ṣẹlẹ̀ ẹ mọ̀ akọ láti wake up ni this is the time kọ́lọ̀ǹkó kọ́lọ̀ǹkó fún wa ṣe bóyá by the time tó ní kálukú bá ń sọ báyìí náà tí àwọn ẹlòmíín bá ń gbọ́ because ẹ kàn gbọ́ ó yàtọ̀ sí pé kéèyàn mu lò ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ ń sìn àwa lè sọ ni wípé òkè kílẹ̀ àwọn nǹkan ẹ gẹ́ẹ̀tì ẹ understand but àdẹ̀lẹ̀ sọ́lásọ́nà because tá a bá pé méjì tá a bá pé mẹ́ta lórí nǹkan tí iṣẹ́ ìkìkan tán sọ ń sìn nǹkan tó lọ a lè mú oníkàlùkù lè mú opinion ẹ̀ wá ẹ ọ ti sá a lè bẹ̀rẹ̀ láti ibì kan èèyàn ló ń jẹ́ àwa èèyàn kan ò kí ń jẹ́ àwa àwọn èèyàn ló máa ń jẹ́ àwa ni tá a bá yẹ tá a bá rí àwọn èèyàn tó máa ṣe pòkè a lè bẹ̀rẹ̀ láti ibì wípé òkè ẹ jẹ́ ká ra machine fún ilé kéwù yìí káwọn náà ní machine bẹ̀ ẹ understand tá a bá tiẹ̀ lè dá sí àwọn tó ń bọ̀ láti Dubai àwọn tó ń bọ̀ láti Saudi àwọn tó ń bọ̀ láti Cairo ẹgẹ́ tí ń sìn kó tiẹ̀ já àwọn tó wà ní Nàìjíríà because most àwọn tó wà ní Nàìjíríà yẹn àwọn tó jẹ́ pé bóyá ọmọ ya ìpàlẹ̀ ọmọ ò fẹ́ kàwé ọwọ́ àwẹ̀ pòkì kàkà tó máa fi jẹ́ yẹn máa lọ sílé kéwù nǹkan tó ń ṣe most nìyẹn ẹ understand so they wá jẹ́ pé at the end of the day tó bá wá lo iye ọdún tó pọ̀ yẹn nílé kéwú òun fẹ́ padà lọ sí school mọ́ ọmọ wa sọ pé àwọn fẹ́ dúró lórí pé àwọn fẹ́ máa fi nǹkan yẹn máa ṣe àwọn máa fẹ́ àwọn fẹ́ fi máa ṣe prayer fáwọn èèyàn ni àwọn fẹ́ máa mú bí iṣẹ́ èèyàn mélòó gan ló fẹ́ ṣe prayer fún sí gan ẹni tó jẹ́ pé òun gan ò tí ì rówó jẹun tàbí ṣé ìwọ tó ń fẹsẹ̀ rìn kiri ní títì ìwọ ló fẹ́ lọ bá ẹni tó jẹ́ pé bóyá ẹni tó you know ọ̀rọ̀ yìí ó gbà lákàyè àwọn èèyàn kàn ń sọra wọn di nuisance àwọn ìyá dẹ̀ tún sọmọ wọn di nuisance bọ̀ èèyàn lè dá wọn lẹ́bi ọ́ níbi tó bá rí dé ibẹ̀ ló mọ̀ dé bí Yorùbá ṣe máa ń sọ àwọn pípù yẹn náà bó ṣe yé wọn sí náà òun náà lọ ṣe ń ṣègbésí ayé yẹn but most people ló yẹ kó wá focus lórí pé kò yẹ kó máa lọ báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí but still yet àwa tó yẹ ká sọ pé ó yẹ ká ṣe báyìí ká ṣe báyìí yẹn àtúníwá gbọ́ra wa yé tàbí káwọn èlòmí kan tún máa kówó yẹn jẹ tàbí kó tún máa ronú sí afẹ́ ayé pé kó lè rí pé àwa ẹ wo orú nǹkan tẹ sọ yẹn sìn wípé ibi tó ti ń kí yìí ju once in a year ẹ wá lọ máa náwó irú nǹkan tó jẹ́ pé irú ibẹ̀ yẹn ó yẹ kó ní vocational center lọ́ fi dá sílẹ̀ wípé àwọn ọmọ mùsùlùmí náà ń kọ́ níṣẹ́ ẹwọ ẹni tó jẹ́ pásítọ̀ kan sọ wípé ó lọ dá ó lọ ṣe vocational center lórí lórí kọ̀ǹpútà tó dẹ̀ wá ní muslim ní kó máa gbà síbẹ̀ ẹ rí wípé tó bá ti kọ́ṣẹ́ kó dẹ̀gbà kókó kọ́wọ́ ẹ̀ sí kọ́wọ́ ẹ̀ kọ́wọ́ ẹ̀ sọ́dọ̀ wọn ni ẹ wo gbórú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣe gan ni ustaz kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa. ẹjọ mo àwọn ìjọba wa iṣẹ́ wà lọ́wọ́ láti ṣe. ìjọba rí wa ṣá. ìjọba tí mò ń sọ ń bẹ̀ ni pé ṣe rí àwọn tó wà ní ministry of eh, uh, of education. okay. àti àwọn tó wà ní ìdè arch national arch commission. Mm. torí àwọn yẹn wọ́n lè rí nǹkan sọ sí i wọ́n bá bá ambassador saudi to nigeria wọ́n bá bá wọn sọ̀rọ̀ enough of this modern colonization to recolonize àwọn èèyàn wa the the fastest way to recolonize is to abolish colonization ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ti yí colonize wọ́n ti yí system wọn padà ìsèyí tẹ̀gbọ́n pé tó fẹ́ colonize àwọn èèyàn sì yàn jù wípé ẹ fún wọn ní free scholarship free total hundred percent free scholarship àwa la máa bọ́ ẹ̀ ìwé tó máa kà àwa la máa fún ẹ. ọmúlẹ ọmúlẹrú ọmúlẹrú ni because nǹkan tí ò lẹ́tọ̀ gan tí ò yá ọmúlẹrú ni ọmúlẹrú ni a máa tún máa fún ẹ ní bus fare a tún máa fún ẹ ní monthly stipend a fún ẹ monthly allowance àtẹ̀yí tó right àtẹ̀yí tó wrong ideology ní àgbáyé the world of today slave ni yeah. ideology ìròrí burúkú wọn kó sáwọn ọmọ wa lórí wọn hmm. kó wàá kọ́ àṣà àìpọ̀lọpọ̀ èèyàn ló kọ́ nǹkan tó rọ̀gì lẹ́nu tó pè ní Islam. tán kọ́kọ́ tọ ìlú bòmíì tó gbọ́n agbè tó tó mu mọ́ tó mu mọ́rọ̀ ẹ̀sìn you know. Yeah. ìwọ tó ti fún ẹ lóúnjẹ tó fún ẹ ní gbogbo ẹ tó o ní ọkàn o ní ọkàn ọ lọ gbé wá síbi lọ́tọ́ ra tíkẹ́tì lọ àlọ́ àbọ̀ tó bá gbé e fún ẹ ní z ṣó wà ní gbà ni. wàá gbà o. òwe tí wọ́n fi fún ẹ lọ́pọ̀ ìjẹ́ kò jẹ́ bí wọ́n pé ilé ìtàn ẹ̀sùn yìí èmi ò rúgbó lẹ́tí rí ìdó àwọn kò ti rí rẹ̀ lẹ́nu tó mọ̀ gbogbo nǹkan tó ń kà láyé àwọn so wọ́n control ọpọlọ ẹ̀ wọ́n control the pattern of thinking ideology ẹ̀ gbogbo everything pátá ni wọ́n control. enough of that. you're right. wọ́n bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ fáwọn ìwà ní scholarship in fact ẹ fún wọn ní scholarship in engineering ẹ fún wọn ní scholarship kó fún wọn ní conventional studies kó fún wọn ní scholarship ń bẹ̀ náà mhm. ọ̀pọ̀ ọ̀yẹ́ púpọ̀ kọ́ bá wa di islamic kẹra á ní àwọn àfáà tó pọ̀ tó nàìjíríà èyí tó ń bá wa dé iná ó tó bẹ́ẹ̀ wíwáṣọ sáúdí nìkan àtàwọn yòókù náà lọ́kọ́ bá bá àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó bá wá ṣerú ìyẹn kan tó bá lọ tó bá dé ṣé tó lọ stọ́dì tó lọ stọ́dì kọ̀m̀pútà ẹnjìnírìn sí lọ́wọ́ yẹn tó wá dé àṣà àdéhùn ọkọ̀ ṣe nàìjíríà mhm. kò ní mhm. wà jọ bless kò ní gbogbo agbára bí náà ló fi stọ́dì ẹ̀ kò mhm. ní gbogbo kò ní bá wọn nítọ̀ ọ̀pọ̀ báyìí. Àmín. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh jazakallahu khairan alihamdulilayi alihamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ àwọn ṣèkí wa lọ́tún lọ́sì tí wọ́n bá wa dá sí ètò lọ́jọ́ títí òní ibi báyìí la máa dúró sí lọ́jọ́ títí òní kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má da ilé àti ọ̀nà wa rú a kí ṣèkí wa láti nàìjíríà tán darapọ̀ mọ́ wa a dẹ̀ tún kí àwọn ṣèkí wa náà láti France náà. No tán tún bá wa fi tán tún bá wa tọ̀ mọ́lẹ̀ sí àwọn nǹkan kan náà kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí a di èrò ẹ̀yìn kọ́lọ̀ má jẹ́ ká di èrò ẹ̀yìn kọ́lọ̀ má jẹ́ kọ́lọ̀ ń jẹ́ aṣàṣeyọrí tó bá di ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àríkẹ́ àmọ́ káwa náà tiẹ̀ lè máa bẹ ọlọ́run wípé ọlọ́run wọ́ọ́lá wípé mi náà nǹkan báyìí ti fẹ́ máa ṣe báyìí mi náà tiẹ̀ dá sí i bóyá ọ̀rọ̀ ẹni ló fi dá sí bóyá owó àpò ẹni bóyá ìlágùn ẹni ọwọ́ tẹ́fà tíwọ́ náà lè ọlọ́lọ́run máa ń láì kéèyàn sìn règùn òun náà ni a ti gbọ́ lọ́tún la ti gbọ́ ní òsì yìí ẹ gbogbo ẹni tó bá gbọ́ náà kọ́lọ́n jẹ́ kó lè ṣe wá láǹfààní káwa náà kọ́lọ́n lè fún àwa náà ní àǹfààní ta lè fi ṣe sí society wa nílùú nàìjíríà because most àwa tá wà ń bí náà la máa ń lọ gbín pé ọ̀rọ̀ nàìjíríà ti sú wa ọ̀rọ̀ nàìjíríà ti sú wa ó ní àjò ò lè dàbí ilé kò sí bá ṣe lè ṣètò tí anywhere tó bá wà tó máa dàbí pé o wà nílùú ẹ̀ ìyẹn dẹ̀ ni yorùbá náà tún lọ tán ní ìrọ̀rùn eku ní ìrọ̀rùn ẹyẹ ní mọ̀ọ́sì àwọn nǹkan tá à ń sọ yìí náà ara ọ̀rọ̀kùn ara ọ̀rá díẹ̀ tí a bá mójútó tá a bá gbé yẹ̀wò ká wò wípé kí ni solution báwo la ṣe lè ṣe níwọ̀nba tó ní kálukú tó lè ṣe ọ̀hún ní kó lọ gba lóhùn torí ẹ̀ ẹlòmíì wà ó lè jẹ́ pé bóyá ọkàn nìkan ṣe donation irú àwọn afa tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí àwọn náà ní program kan náà ní wá ní ìwá ní December yìí náà tó jẹ́ pé something like this náà lọ́ fẹ́ ṣe tó dẹ̀ ọ̀dẹ̀ àwọn náà ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn báyìí náà ni ìgbọ̀n tó bá ti gbé jáde àtúpolówó ẹ̀ lórí ètò náà nǹkan nǹkan tó ní kálukú bá ní fún àǹfààní àwọn tó fẹ́ lọ kéwú ni kó má bàa máa kàn máa di nuisance sí sí sí sọ́run wa kò ń sọ̀rùn ìjọba nìkan because nǹkan tó bá kan ojú ó ti kan mú náà ni ó ti kan gbogbo ara tó bá nírú wọn ládùúgbò tán wọ bíi fifty ọkàn ẹ ò lè balẹ̀ tó bá sùn ò lè sùn dáadáa because ibi tán bá ti sọ pé àwọn ń ṣe àáfàá ní prayer from kẹ̀kẹ̀rẹ̀ tó ń rí yàn gbé anything wá fún wọn wọ́n máa máa disturb àdúgbò ẹ máa rí pé wọ́n sáṣọ ní sórí wáyà lọ́jọ́ kan ọ̀bá ṣọ́ńbẹ̀ mọ́ ẹ máa rí pé wọ́n lọ wọ́n ní wọ́n lọ gbé speaker ní mọ́ṣáláṣí ọ̀mọ́ báwo ló ṣe jẹ́ oríṣiríṣi ló wà máa ṣẹlẹ̀ that means ó ń kun àwa náà nìyẹn kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó bá wa tún nàìjíríà ṣe kó bá wa tún lé àtọ̀nà wa náà ṣe because àwa náà ní nàìjíríà wọ́n nílé la ti ń kó ẹ̀ṣọ́ ròde kí ọlọ́run kó má fi eléyìí ṣe àsọmọ fún wa kó má fi eléyìí ṣe àṣemọ fún wa tó bá di monday inshallah à ń gbé àwọn ìmáàmù wa ìmáàmù paris àwọn là ń gbé bọ̀ tán fẹ́ wá bá wa sọ̀rọ̀ ní ọjọ́ monday inshallah kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún wa kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀ẹ́ eh, nǹkan tá a rò kó má ba èyí tá a rò jẹ́ eh, inshallah bikudiratula kí ọlọ́run kó fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà ó lè yan fi máa ń ṣe ilé ayé kọ́lọ́run wá jogún ẹ̀ fún èmi àti yín èyí tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ eh, àṣìwí òtó àṣìsọ tá lè fi gba ẹ̀ṣẹ̀ níwájú Allah wa ta'ala kó ṣe àforíjì fún wa ẹ̀ eh, báwa ṣe mọ̀ ọ́ sọ òun la ṣe sọ yìí èyí tó bá dá ń bẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá bẹ́ẹ̀ tó bá kù díẹ̀ káàtó ń bẹ̀ mistake ni láti ọ̀dọ̀ wa ni. lẹ́yìn tí ẹ̀ ń gbọ́ mi àtẹ̀yí àti èmi tí mò ń sọnà abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká bá àánú ọlọ́run ọba pàdé gbogbo èyí tá a mọ̀ tá à ń ṣe ní pẹ́pẹ́ fúru bóyá ní kọ́nà ni ò bóyá ní gbangba ni kọ́lọ́run kó gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìbàdà èyí tó bá jẹ́ṣẹ̀ ń bẹ kọ́lọ́run kó ṣe àforíjì fún èmi àti yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀tẹ̀ fi ń gbọ́ mí náà kò ní di ọlọ́run á jẹ́ ká wá nípàdé ayọ̀ ní ọjọ́ Monday inshallah Eh, mo wá kí gbogbo wa ní kíọ́lá ikíọ́lá ikísẹ́mọ́ kíra wa lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ ìkẹ́ sálàmù aleykum warahmatullahi wabarakatuh orúkọ mi ò tí ì padà olórí ayaba sanusi kí ọlọ́run kó ṣe dáadáa fún èmi àti subhanaka allahumma wa bihamdik wa shadu ala ila ila anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulillahi rabbil alamin asalaamualeykum warahmatulahi wabarakatuh one love gbogbo ilé o asalaamualeykum.